wípé àmẹ́lá wàsáàlá wàmárì abàn àlá wàsáàlá wàmárì abàn ọlọ́pàá yóò máa ṣe àlékún dáadáa wọn gbogbo ìgbà tí mo bá ti rí wọn inú mi máa ń dùn ni mo sì pẹ̀lú bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí a jẹ́ olólùfẹ́ òdodo gbogbo ìgbà bá ti rí sẹ́ẹ̀kù mìíràn abdulmajid ẹlẹ́hà inú wa máa dùn ní abiyọ́nọ́ba májèké àpàdásí kó bá wọn láéláé ahàlà wàsáhàlà wàmárìhàlà àti wọn kí wọn wọlé kí wọn máa rọra ahàlà wàsáhàlà wàmárìhàlà ahàlà gbogbo àwọn tí wọn tẹ̀lé wọn náà láti wọn wé wọn wọlé kí wọn máa rọra ọlọ́mọ tí ó gbé kalẹ̀ látàrí dáadáa yọba ní ṣe dáadáa fún wọn náà láì tàbí àwọn ṣéèkì wọn méjèèjì yẹn wọ́n jẹ́ ìbò ẹnì kẹta tí wọ́n fẹ́ gbàdàn òun náà ni bàbá wa lágbe ni àwọn mọ́ra ń yẹ mo máa ń gbọ́ wọn wò ní pé ọlọ́run máa fi wọ́n ṣe àánú fún kúmọ̀ ni báwọn kọ́ bá fẹ́ máa fọ ẹ̀sìn lápàjù àwọn ìlú rẹ̀ máa pàdé báwọn kọ́ bá sì fẹ́ máa fọwọ́ dẹ̀ndẹ̀rẹ̀ mẹ́sìn àwọn ìlú rẹ̀ kò ní báyẹn wọ́n wàá dúró lórí wàhálà àti ọlọ́ọ̀bá ọlọ́run jẹ́ kí alẹ́ ẹ̀yìn gbogbo àwọn tẹ́sí lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ti kárí ìwé pẹ́. màmá ti rárẹ̀ ṣe introduction wa àwọn ṣẹ́ẹ̀kì wa àwọn lẹ́kọ̀ọ́ra wa tèmi àwọn náà ń lò kó àṣẹ àbùnàjí ìmùràn tí gbogbo àwọn èèyàn máa ń fi ẹlẹ́hà bẹ́ẹ̀ bá ti fẹ́ láàṣọ ògbọ́n yóò ti pè é àti ọlọ́ọ̀bá ọlọ́run kárí ìwé pẹ́ wọ́n ti tẹ̀lé fásitì ọ̀rọ̀ ẹ̀rọ kò ṣiṣẹ́ dáadáa. Àwọn ọ̀gá ọba ló ń sọ ọ́ kó dá sí ọ̀gá ìyàwó ọ̀pọ̀ ẹ̀rọ ìgbé. Abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba bá gbogbo ayé ọba àtàkì ọ̀run. Gbogbo ọgbẹ́ tọ́lọ́ ọba ń ṣe. Ìjọ ọlọ́run ìjọ ọlọ́run kó ló bá Ìkẹ́nà bá ará lé rẹ̀, ó bá sàábé rẹ̀ àti gbogbo àwọn tó pàdé pátápátá. Àwọn ń jẹ́ ìgbà òní bẹ́ẹ̀ ni kankan lẹ́sìn àbọ̀lọ́wọ́ ọba ọba àṣòfin ìlú à ń jẹ́rìí pé alẹ́ màmá ẹrú ọlọ́run ọba ìlú ọlọ́run máa ń fọ́. Olúwa ara ṣe ìjẹ́ ìjà tàbẹ́gà fún àlọ́bí. Àtàwọn ará lóore àtàwọn sáábé rẹ̀. Àti gbogbo àwọn tó tẹ̀lé súnmọ́ rẹ̀ pátápátá. Tí wọ́n á rìn lójú ọ̀rọ̀ tó kò lọ bẹ́ẹ̀ sẹ́yìn ọmọ báyìí lẹ́yìn eléyìí ìwé ẹni ṣe ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ọmọ ìyá nínú tọ́lọ́wọ́ wa. ìṣẹ̀lẹ̀ àmì àríkò ìwé ẹni kan láwọn ẹni tó bá dáadáa. ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ìtàlẹ̀ ní ìdènà rẹ̀. ẹjọ́ mi ò wà ní mọ̀lẹ́bí gbogbo wa. Ìgbé tí kí lè rodo ọ̀rọ̀ omi tí ọlọ́wọ́ wa. Ìmọ̀nà àtọ́ta yóò ní ìdààmú. Ọ̀rọ̀ tó kún ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ kòkòrò òun àdádálẹ̀. Gbogbo àdádálẹ̀ pátápátá bíjà lórúkọ ẹ̀. Gbogbo bíjà pátápátá yóò sọ ikú bá ń ṣe é wọ̀n. Gbogbo àmì pátápátá iná ní òrìṣọ́ọ̀tì sí. Alhamdulillah ìlànà orílẹ̀-èdè APC. Ìjọba sọ pé a lè fún ìlànà yóò rọ̀ pẹ̀lú ààrẹ náà. Ní ọjọ́ kẹtẹ́kọ̀, láti ìlú ọ̀rẹ́ ní wọ́n pèsè ọ̀rọ̀ ìgbà. Ìgbà òkúta Ìkọ̀ọ́rọ̀ ìkọ̀ọ́rọ̀ wọ́n pẹ̀lú sáfẹ́ àwọn ilé ìwọ̀n ti sinmi rẹ̀ ilé ẹ̀kọ́ wọn ti ń gbé ọ̀rọ̀ wọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń wá àgbẹ̀ àlùfáàmù ọmọ ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àgbẹ̀ kọ́lóbi lárúbáwá tó yìí gan ilé ẹ̀kọ́ náà ní ìjọba ilé ẹ̀kọ́ náà ọ̀gbà ní ìjọba ilé ẹ̀kọ́ náà ọ̀gbà ní ìjọba ọlọ́run bá ọ̀gbìn ya ọlọ́run bá ọ̀gbìn ya ọlọ́run bá ọ̀gbìn ya. wọ́n á bá aṣọ yìí kí ọba wa mọ̀ pé kí àbùnàzíz àníwáyé adéwọlé ẹsẹ̀ wọn. wọ́n wọ́n bá lu àwọn àbá wa náà wọ́n sábà tó ní ẹ̀kọ́ yìí. àwọn aláàbí tí wọ́n sábà ní ẹ̀kọ́ yìí wọ́n wọ̀ bẹ́ẹ̀. àwọn ni wọ́n sábà ní ẹ̀kọ́ bàtà bá jẹ́ sípé ẹsẹ̀ àwọn àdáyé wọn tó gbé kalẹ̀ wọ́n wà ní ẹ̀rọ wọn ní ọ̀gá wọ́n ní ọ̀gá ẹsẹ̀ àwọn àdáyé wọn ní ọ̀gá wọn ní ọ̀gá wọn ní ọ̀gá ẹsẹ̀ bá sàlàyé àdúsà nínú ẹsẹ̀ wọn ní ọ̀gá ní àwọn àpárọ̀ rẹ̀ tó kú àjẹ wọlé àbí ọlọ́ọ̀gbẹ́ ni ọlọ́ ọlọ́wọ́ tó ọ̀dọ́ yìí ló fi wá alóbi ọba ti ka lọ́dọ̀ yìí lè lè fún ọdún orí yẹn lẹ́nu ní bá pàdé tó bá pàdé tó bá ní tó ní bàbá lọ á farabalẹ̀ fi àfa àwọn oúnjẹ dábò ẹwọ́n mi yẹn tó dáa kí wọ́n bá yí pa àwọn ọ̀rọ̀ ní àlùkòrá mi tó ní òun fún ìlú òun bẹ́ẹ̀ gbogbo yìí tẹ́ fún ọsẹ tó ní òun ọlọ́run tó ní àgbàkà wọ́n wọ́n fi ní ìlú ìlú ọ̀tá rẹ̀ ìlú ọ̀tá rẹ̀ àgbàkà rẹ̀ àbúrò àwọn adéwọ́bí ọlọ́run tó wá kà sí ọlọ́run tó wá kà sí ní. ìṣèjọba tó dáhùn àdékù wọn lọ lórí ẹ̀ka wọn bàbá àkókò wọn. àwọn ìṣẹ́jú wọn wọn tó bàbá wọn. ìgbà wọn ti wá kọ́ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ sí i. ọlọ́run tó ń kọ̀ rẹ̀ sí i lórí ìdìbò ọlọ́run àti lórí sínú àdékù ọ̀rọ̀ wọn. ti tẹ̀ fẹ́ àwọn olólùfẹ́ mi tí ó wá ìbúrẹ́sì sọ́wọ́ ní ọjọ́ sí ní ìwòlẹ̀ kan ọlọ́mọba mi gbé wọn kó bá wọn ìdílé sí àmì ìdọ̀rọ̀ ọlọ́mọ ìgbó nítorí aláwọ̀ tẹ̀lé wọn kalẹ̀ sí ẹ̀rọ bá lè bèrè gbogbo àwọn ọ̀pá wa ọ̀pá dáadáa ní gbogbo owó ìdúrósì. àwọn ọ̀yá dáadáa ni wọ́n ìdúrósì lẹ́ẹ̀kan èmi ò sì kókọ yín ọlọ́mọba kí gbogbo yín gbẹ̀yìn afọ àtẹwọn kalẹ̀ gbogbo yín mo kí ẹ̀yẹ yẹn ńláńlá ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin àbúrò ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo yín ọlọ́run jẹ́ra nu ọlọ́run ọba mi jẹ́ra nu ọlọ́run ramadana àti wàá wà ní mẹ́wàá gbẹ̀yìn tí gbogbo àwọn ẹni eré pátá tí wà ní tìkáà àṣẹ̀rá àwọn tó yẹ kí wọ́n lọ yẹn nẹ́fìlà lóru mọ́júmọ́ mẹ́wàá gbẹ̀yìn ramadana yìí òun ni kọ́lùkù ramadana arabi òun lọ́kọ̀ ramadana ti fi mí gbogbo nǹkan orí ọ̀gbọ́dọ̀ gbọ́ fún yẹn nígbẹ̀yìn mẹ́wàá yìí ẹ dákun gbogbo èyí tà ń sèyí tó lálẹ́ àwọn òru mẹ́wàá yẹn lágbára gan-an ẹni tí ó lè lọ ètí káàpù láàrin wa kó gbìyànjú kọjá sí pé gbogbo bí wọ́n ti ń ṣe kìyàwó lérí wọ́n jọ máa bẹ̀rẹ̀ wọ́n jọ máa ṣe kíni wọ́n jọ máa parí ni torí kò yẹn lágbára nu mẹ́wàá gbẹ̀yìn Ramadan bí àbáwá láǹfààní bí àbáwá láǹfààní pé abẹ́ sí gbogbo ètí káàpù ẹ jẹ́ àgbìyànjú kọjá sí pé gbogbo òun yẹn ò ní bọ́mọ́ wa ní ọwọ́ ibẹ̀ lágbára mẹ́wàá Ramadan wà tọ́rọ àríyé náà láti ṣe kóńgẹ́ òru kan tí wọ́n ń pè lóru Lailatul Qadr èyí ò ń jọ́rọ̀ àkọ́kọ́ ẹ̀ẹ́dì tọ́pìkì tẹ fún mi bóò ni wọ́n ti ń tọmọ ní Islam ẹ wá fi kan sábẹ́ rẹ̀ ìtẹ́ ẹbí sábẹ́ rẹ̀ ni pé ojúṣe òbí àti jíjà abẹ́ ẹ̀kọ́ ni ọ̀rọ̀ ńlá lẹ béèrè the tẹ fún mi yìí òun ní Lagos State House of Assembly ni wọ́n fún mi ní àwọ̀ yìí náà tí mo lọ yẹjú bẹ̀. mo wá sọ̀rọ̀ kan ṣé wàá rí jòkó bóàdì tọmọ ní Islam yìí nínú Ramadan yìí wọ́yà tí yóò máa jẹ́ karùn-ún. ṣé same topic yìí gbogbo yìí mú wa ah nígbà mo wá dé House of Assembly mo ń sọ bẹ̀ pé topic dẹ̀ mú yìí ẹ̀kẹ́ thirty three tiẹ̀ lọ́dọ̀ tí nínú àwẹ̀ kan yìí náà ń dàbí ẹni pé àwọn ọmọ ò fẹ́ rí bá a ti rùn tó wọ́n rí mọ́ àbí kọjá sí pé bẹ́ẹ̀ yìí tẹ̀ ń béèrè tọ́pìkì yìí ti rí sáwọn sóbì yìí àwọn ọmọ yìí ò rí bẹ́ẹ̀ sí ní. ìwà tọ́mọ ń bá òbí wù lánàá ọmọ òbí wù ẹ̀ mọ́lẹ́ nù. báwo a ti ṣe pẹ̀lú àwọn òbí wa à ń wò pé sáwọn ọmọ yìí lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wù. lẹ́yìn náà ó dàbí ẹni bá náwó lórí àwọn ọmọ yẹn kò fún náà ara wọn lọ léwe tó ṣe pé pàtàkì ara wọn ti ń san seven million pàtàkì àwọn àdìsùkú three point five million pàtàkì kọ́dà àwọn tí ó wà nínú àdúgbò tí àwa wà tá a tó nǹkan àárọ̀ forty thousand fifty thousand pépé táàbù kan lásán fifty thousand lásán seventy thousand tó pé seventy thousand lọ́dọ̀ àwa kan forty lọ́dọ̀ àwa kan à ń ṣẹ̀ṣẹ̀ ń ṣàájò tẹ̀mí ọ̀fẹ́ ẹ̀bọ kátó fi san tọ́lọ́lọ́wọ́ ọ̀dà kàdọ́gba o tábà wà náwó náà tán á wà á rí i pé owó tá a ná nílé ọmọ òun náà kò sáǹfààní tí ẹ bá wò pé kí mo wá náwó lé ní orí àwọn tọ́lajú ọ̀dà ìbẹ́ni kí wọ́n wà náà wà láà ṣé màá tó lajú àwọn tí ń gbé bí tí àwọn ọlọ́làjú wà gẹ́gẹ́ àtàwọn tí ń pọ̀ sí wọn ìwọ lọ́làjú wà àwọn Amẹ́ríkà ìwọ lọ́làjú wà àwọn London UK ìwọ lọ́làjú wà àwọn Faransa France àwọn Germany àwọn ìlú èbó lálá àwọn tí wọ́n ń gbébẹ̀ yẹn àtàwọn tí wọ́n wà nílẹ̀ yìí tó ṣe báwọn yẹn ní róòlù mọ́dẹ́ wọn fi oge bí wọ́n ti ń ṣe lọ́hùn làwọn náà fẹ́ ṣe sọ wọ́n fún yín àwọn tó rí tẹ́lẹ̀ yìí ṣe sọ wọ́n fún yín kọ́dà wọ́n lè wà ládùúgbò yìí nínú. bàbá wa yìí bàbá tó jùlọ bàbá tó jùlọ bàbá tó bàbá tó wà kára tó jùlọ lẹ́yìn bàbá yìí ní bá wí ọmọ àdúgbò ni ẹ gbọ́ Ìsẹ́yìn ọmọwéli ìyàwó tó yẹ wọlé yìí ìlú wọlé yìí èkìtì ẹ̀rọ àbújá ma kí mo bá bàbá yìí sọ èdè wọn sọ sí bàbá yìí kí ló fi dá mi lóhùn èdè wọn sọ sí ìyá yìí kí lè dáhùn gbogbo yìí nàdẹ lọmọ nílé sí gbogbo àwọn ọmọ yìí mo lè sọ Yorùbá sí nàdíyàn tó. Ah, wọn ò jẹ́ wọ́n sọ Yorùbá sùkúrù wọ́n lè bó ni ká máa sọ sí wọ́n lè ẹ̀hẹ́n dákun èyí sì bó bàbá rẹ̀ sì bó ìyá rẹ̀ sì bó torí àwọn aráàlú èbó ọwọ́ àfọmọ rẹ̀ di ìbò láti inú abúlé ọjà tá a wà ní abúlé ẹ̀gbára wa. ṣé mọ̀ pé kò dé ìlú èbó àmọ́ ó fáwọn èèyàn lè yẹ gidi ọwọ́ abẹ́ sọ ọmọ rẹ̀ dára wọn látàbí ẹ̀gbẹ́ tó wà yín náà. lọ́kàn ntiɛ sɛ wara wọn kɔ wọn kɔndisɛn yɛ ɛdi sɔ fún yi dáadáa sɛ ɛri bí wọn ti ta èdè wọn wọn tí wọn gbẹgbẹ ní ìlọmọ wọn ní bẹ́ẹ̀ náà ni wọn ta ẹ̀sìn wọn ìwé ẹ̀sìn táwọn tó bá ń sìn wọn gbé lọmọ ní bẹ́ẹ̀ náà ni wọn wà ta ìwà àwọn ará wọn ilé kò sì gbàwé àbádáwé kù ń sì bà kí wọ́n lè ṣe kí bàbá mi yàn rọ̀ lẹ́ arọ́ mi gbóná ìbá ti mú sípíkà yẹn. àwọn ará wọn yìí wọn ò lẹ́sìn ìwọ fẹ́ ọfẹ́ kọ́pì wọn ọfẹ́ kọ́mọ rẹ̀ ọ̀dàbí wọn ìtumọ̀ ẹni ọfẹ́ gba ẹ̀sìn ní ọwọ́ ọmọ tiẹ̀ náà àwọn ọ̀nà tá a wí yìí tẹ́ ẹ rí wọn ní role model yìí kọ́jọ́ ti wọn rárá kọ́jọ́ wọn ni wọ́n ti yọ òfin wọn ara kọ́jọ́ wọn ni wọ́n ti yọ kíni kọ́jọ́ ti wọn ni pé ọmọ free ara tọ́ba wúlò lè ṣe kíni ló lè dá wọ́n náà fẹ́ máa rẹ̀ ó free ara tọ́ba wù kọ́ máa ṣe kíni máa dára kọjọ fi wọn wọn yìí lẹ́mọ ìbá sẹ nítorí ó sì yẹ gbọdọ̀ náà wọn náà fẹ́ kọ́pì wọn kọ́mọ tiẹ̀ náà wọn ṣe tọ́ba tọ́ba rí kọ́mọ ní ìbáwí kan kọjọ fi wọn tí a bá ti gbé eighty years wọ́n ti ní total freedom abẹ́ ẹ̀kọ́ ni bàbá ọ̀làṣẹ ní orí ẹ̀ ma ìyá ọ̀làṣẹ ní orí ẹ̀ ma ìwọ náà ló kọ́ ọmọ rẹ ọkọ bí wọn sọmọ pé tó ń wí ni pé tọ́ba yá gbọ́dọ̀ sí mi lẹ́nu mọ́. kọjọ tí wọ́n tẹ gbọ́ mi dáadáa ọ̀rọ̀ bàbá kan wá darúgbó ìyá kan á darúgbó ni wọ́n ń tọ́jú bàbá mi ni tọ́jú ìyá mi kò sínú kọjọ wọn ilé arúgbó wọn kọ́. ọmọ tó ti lọ láti etí years ẹ wá ní kó wá tọ́jú arúgbó kan kọ̀ mọ́ kò yé ewé ṣe ìwọ náà wá fẹ́ kọ́pì wọn sọ̀rọ̀ pé lè sọ tiẹ̀ ní pé ọ̀ darúgbó ọmọ rẹ̀ ò ní tọ́jú rẹ̀ o ọ̀dà arúgbó ọmọ rẹ oníṣìgìrì kò lè tọ́jú rẹ. kọ́ńtù àwọn eléyìí àwọn ọmọ pé ẹ ìran aṣàdúrà fún bàbá mi kí bàbá mi wá jẹun ọmọ kí ni yóò jẹ ọmọ ọmọ ọmọ jẹ ọmọ ọmọ pé yẹn pé jẹun fún bàbá mi lọ́wọ́ ọmọ ìwọ náà fi kọ́ ọmọ rẹ kọ́pì rẹ ìtumọ̀ ẹni pé tọ́ bá dàgbà òun ní ṣe kí ni oníjẹwọ ọmọ ọ̀rẹ́ mi gan ọmọ tí òbí tiẹ̀ ọmọ tí òbí mi ọlọlú ìbò lọba kò ní jẹ ọlọmọ sí ìbò bẹ́ẹ̀ bá yín sọ̀rọ̀ lọmọ wa ní àmọ́ bí ti bára yìí ń pè padà wọn ìpadà lọba ní à ọ̀rẹ́ òun kan lé àwọn wà ní họọlù tí ọ̀rẹ́ òun kan làwọn wà ní họọlù kọ́dà àwọn ń ṣe ìyàwó lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní à ẹkú náwó ìyàwó wọn wá níbo rẹ̀ ń ṣe ìyàwó tọ̀dọ̀ yín bẹ́ẹ̀ o mo ní mo á ń béèrè pé à sílẹ̀ àwọn bàbá ìyàwó àbí ìyàwó lè lọ lónìí rárá o kọ́dà ọ̀rẹ́ òun tán fẹ́ yàwó yìí kò rí bàbá ti yá yàwó kórí kórí bàbá ìyàwó rẹ̀ yàwó rẹ̀ kórí wórí. wọ́n kàn jọ pàdé ní kóòtù ni ọmọ wọn kàn pè wọ́n pé kí dáàdi wọn àti mẹ́mi wọn kí wọ́n á pàdé ìwọ̀n kóòtù báyìí wọ́n fẹ́ má rí. bàbá ti yá náà dẹ̀ wá wọ́n dẹ̀ gbé wọn lọ sí ìdílé kan wọ́n ra bisikíìtì àti àwọn snacks bàbá ti yá àwọn náà bá jẹ wọn bá ń rẹ́rìn wọn bá ń kí ọkọ ọmọ ibẹ̀ náà wọ́n ti mọ ọkọ ọmọ wọn ibẹ̀ náà wọ́n ti pàdé wọ́n sì lọ ìdílé kan wọ́n lọ ra snacks àti mineral bẹ́ẹ̀ wọ́n sì mú bàbá náà inú rẹ̀ sì dùn kọ́ màá ń lọ́kọ ọmọkọ tó ní kò rírí wọ́n pàdé ní kóòtù tí wọ́n ti ṣèwé bí wọ́n fẹ́ ra wọn ibẹ̀ náà wọ́n ti túká wọ́n á níbi ti túká wọn àwọn ọlọ́pàá náà ni wọ́n lè má lè ra wọn mọ́tò ìbò kọ́tù wọn irú àwọn tó fẹ́ kọ́ máa ó ṣe ni kọ́ máa rí ọjọ́ lu ṣé wàá rí nǹkan tá tá à ń karúwe wọn tá à ń wọlú aṣọ wọn tá à ń lóru kọ́tọ̀ wọn tá a fẹ́ máa wá wọn tá a ẹ̀mbrẹ́sì òfin wọn tá a gbà káwọn ni wọ́n dáa jù kíní yẹn ti wá wọra àti bọ̀tán rẹ̀ wá dé sẹ̀rọ̀ pé ndéyàn bá ń kọ́ jojúmọ́ tó rí ní nǹkan tó múra sí múra sí tó yá yóò débi kan dáadáa lèyẹn ń pè aburú rẹ̀ wá sí kíní aburú rẹ̀ ti yọjú o mo rò pa burú ti ń yọjú yìí tí gbogbo wa gbà pé àwọn èèbó ilé èèyàn àwọn ní pàtàkì kọ́tọ̀ wọn lọ́dà ìṣesí wọn lọ́dà bí wọ́n ti ń tọ́mọ lọ́dà ọmọ tọ́ba lọ́dún èèbó tọ́ba débò èmi náà fẹ́ kọ́ náà lọ́kọ́ dà bẹ́ẹ̀ ọmọ mi náà lọ́dún èèbó kọ́ máa ṣe bí àwọn èèbó kọ́ máa hùwà bí èèbó kọ́ máa sọ̀rọ̀ bí èèbó kọ́ máa wọ́sọ èèbó tọ́ba hùwà bí èèbó tọ́sọ̀rọ̀ èèbó tọ́wọ́sọ èèbó ìwà tọ́mọ ìbò wù sọmọ rẹ̀ yọba ṣe kíni yóò wù sí wọn náà ìgbà tó bá bẹ̀rẹ̀ sí wọn lọ́wọ́ òbí òkú wúrà kọ́kọ́ ìyá kan ìyá kan ìyá dáadáa ni ìyá dáadáa ìyá dáadáa ìyá kí mo pè ìyá rí wọn á bẹ́ẹ̀ fi joyè lẹ́kọ̀ọ́ yìí náà ni wọn bẹ́ẹ̀ fi joyè wọn bẹ́ẹ̀ fi jẹ ìyá alásàlátù orí kìí kan ó sì lọ́wọ́ ó ti ná owó fẹ́ẹ́ sinrin gan gbẹ̀yìn lọ́wọ́ yìí dídá pọ̀lú ọwọ́ bí ọmọ kan amẹ́ríkà lọ́wọ́ ọmọ yẹn náà jẹ́ ọmọ tí ó jẹ́ gbajúmọ̀ lamẹ́ríkà dáadáa ìyá ẹ̀ tí wàá kún pé dákun oyè tí mo fẹ́ tí mo fẹ́ jẹ yìí mo fẹ́ kí ọwọ́ bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ òun náà wà ní mọ́mí màdé bọ̀tùmá tọrọ àyè níbi níbi iṣẹ́ déètì wo ni ọ̀fun déètì nígbà wọn ò fún láyè bí iṣẹ́ tọ́ra yìí sí ọkọ̀ọ̀la ni wọ́n yọ̀ǹda rẹ̀ táìmù tí ó dé sí wọn ó ti máa sì náwó lójú àgbo sẹ́mà ibo ní ti ń bọ̀ ibo ní ti ń bọ̀ Amẹ́ríkà ìyá ti wà lójú àgbo báyìí gbogbo àwọn yàrá ńlá pé yàrá tí wọ́n fẹ́ dàbò ìyá súnà kò yá ní torí wọ́n fẹ́ fi jó yìí mọ́sálásí ni bẹ́ẹ̀ ni mọ́tò ọmọ rẹ̀ páàkì wọ́n sọ pé adúpẹ́ ní tá a dé o dé o nígbà tí ó yọ obìnrin ní bá ọ wá wọ ní kàtó yọ gbogbo tán lẹ̀ asọ̀tọ̀ wa wọ̀ sókè báyìí wọ́n wá kó síbẹ̀ pé come and set me ọmọ ìyá sùnú ọ̀làjú ibi títí ń bọ̀ náà ló gbé wá sójú ìyá kú ẹkún sọ pé màmá ọlọ́jẹ́ mi yóò àwọn alájà dé láti Amẹ́ríkà alájà tọjọ tán lẹ̀ ṣe gbígbá ìyá rẹ̀ ń tọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbá lajẹ́ ìyá sì gbé kú ṣíṣe tí mo kó wúrà rèé èmi mo ṣe wàhálà tí mo rán lọ dúró ṣé tí mo kó wúrà rèé ṣé ẹ mọ̀ pé ẹni pé tó bí wàhálà tọmọ ọ̀gbọ́rọ̀ sí wa lẹ́nu mọ́ nísìnyí àṣà aláṣà ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ tá à ń ṣe kí bàbá tó jẹ́ kó dáadáa yìí bàbá yìí bàbá tó jẹ́ kó yìí bàbá yìí tí a bá yin tuntun yìí ìlú wo lè yin abẹ́òkúta ẹ jòkó lẹ́nu ṣé ẹ ní babaláyé ṣé ẹ ní ìyá ọ̀nà bẹ́ẹ̀ ti tó yìí tí a bá yin babaláyé tó bá ní zaka múlọ́wà tọ́fíìkì múlọ́wà àpò wà lẹ́sà mo fẹ́ kọ́ yọjú sí mi kí lẹ́sìn ẹ wò ti ṣe kó fi ṣe báyìí ìtumọ̀ ẹni kó wọ́n ni ọmọ rẹ náà bá dáná tó tọkọ làjú àwọn tọ ọfẹ kọkọ tọba kọ tán tọba bẹ kí ni òbí dádì i'm busy now maybe next week má bá yín one time bàbá kan ó sọ fún wádọ̀ mi ó jòkó jẹjẹ lọ́wọ́ bàbá mi lábẹ́ ẹ̀gí ó dé ó sì bu ẹkú kí ló dé kí ni a ah, ó ní nǹkan dé bàbá bàbá nǹkan dé mo ní kí ló dé ọlọ́mọ yín lágbájá mo ní mo mọ ó lè mi mọ ọ̀ràn lọ́rùú ìmọ̀jọ mi gbogbo owó sukùl èmi mọ̀ sàn sukùl yẹn ni wọ́n gan o sukùl yẹn ni wọ́n gan o ìgbà táwọn ẹni ẹ̀dẹ̀ jáde ọ̀dọ̀ yín bí náà ló ti jáde mo sì ní báwa lọ bá tiẹ̀ ní Amẹ́ríkà ó ní mo lè ṣe tó tiẹ̀ náà mo sanwó tíkẹ́ẹ̀tì mo sanwó sukùl mo sì gbẹ ó ní mo ti lọ nìyẹn o ó lọ́wọ́ wa máa ń tó dún wọn òun náà lòún bí àwọn méjèèjì bí ẹ̀gbọ́n ti sọ pé òun lòun nílé tó lé àbúrò jáde lò bàbá wa ní kóun tiẹ̀ bàbá wa náà lọ́rẹ́ ti lé bàbá wa tiẹ̀ pé ọmọ òun pé a kí ló dé tó lé ọkàn gbé ló ní jáde ọkàn gbé pé a bàbá wa ń sọ pé lágbájá àbúrò ló lọ ilé ó ń dájẹ́ mọ́ bàbí sọ́wọ́ bíṣì wàláì ó lóun wá a òun òun sọ́wọ́ bíṣì ó ní dáàdi mo bí sí ọkàn pàfọ́ mi bàbá yẹn pé padà báyìí dé ọ̀sán àbá búlọ́kì yìí bàbá rẹ̀ ó ṣe kíni ọ̀sán búlọ́kì bàbá yẹn kú ẹkún ẹkún lóṣù níwájú wọn ni ní bàbá ọlẹ́yìn ìlú òní oníjẹ̀bù wọn wá níbẹ̀ ẹni jòkó yìí tí dáàdi yìí bá pè yín jẹ̀bù kí lẹ́mọ̀ sí i lónìí ah ilẹ̀ gbọ́dọ̀ sún ìdè jẹ̀bù wọn wá nítọ̀ bí bàbá yìí ti tọ́ yín ó jáde owó tó ti gbé jẹ̀bù ó ti tọ́ yín lẹ̀ ti dá lóhùn bẹ́yìn náà ti tọ́ ọmọ yín lọ́mọ yín bí segin ní bí dáhùn. bẹ́yìn bá sì máa tọ́ yọ jẹ ìyá ọmọ yọ jẹ ìyá bẹ́yìn bá sì máa tọ́ ọmọdé ó segin ní ẹni bá sì máa tọ́ bí ìgbà tó fowó ìyá tí ó jẹ ni ẹni bá tọ́ máa rẹ bí ìgbà tó ṣètò ìgbádùn ọjọ́ alẹ́ ara rẹ̀ ni tó sí. lọ́mọdé jáde gbé tọ́bíkì ti tọmọ yìí lásìkò yìí ọwọ́ alágbá kí mo ló ṣe. ìdótò jẹ́ ọlágbá nísìnyí ijó ní ilé àwọn aráàmọ lọ́dún èkó pé àwọn akówó aráàlú èkó wálẹ̀ yìí àwọn kan wà lọ wọn máa sọ bí wọn ti ń ṣe èkó fún wa èyí wọn èyí wọn ti yẹ̀yẹ́ kí mo ló ṣe nínú ilé rẹ náà lọmọ rẹ ó ti join group l'Amẹ́ríkà táwọn àkọ́ làwọn dá gúrùpù kan lẹ̀ ọmọ rẹ ló sì jọyìn gúrùpù yẹn gbogbo tí wọ́n ń ṣe lọ́wọ́ pátá eré ibẹ̀ wọ́n ti máa ṣe kíni wọ́n ti máa kọ́ gbogbo tó ọ̀gbọ́n níláyé itọ́ ọmọ níláyé ọmọ rẹ ti ń gógù ọmọ rẹ ti ń wọ̀ṣáàpù ọmọ rẹ ti ń tótà gbogbo ẹ̀ ló ṣe kíni ọba alẹ̀ kan wọ́n yàgò lọ́mọ ìgbìlósí dání ìyẹn ògbófin mu náà abẹ́rẹ́ kó fi nàìjíríà yà sùpà bòlí lamẹ́ríkà bàbá gbọdọ̀ sẹ́bẹ̀ ti dẹ̀ wọ́n á tì ní malé ni ọ̀la amẹ́ríkà gbọdọ̀ bí kan gbọ́gù lọ sọ fún o wọ́sáàpù ló segin ni lọ sọ fún o sẹ́yìn àpéjọ ni wọ́n lọ wọ́n dé wọ́n wáyà yàgùyà wọ́n kó lé mọ́ nísìn tí wọ́n segin ni. tí àwọn ará tàná tí a bá ní kò káńtà nígbà mẹ́wàá pé kọ́ máa wọ́n má kó fáírọ́ọ̀sì àwọn èèyàn wọ̀nyí àwọn tí èsè mùsùlùmí tí kọ́jọ́ wa ní òtún segin ni kọ́jọ́ àwọn àtẹ̀gbọ́ òjọra wọn òjọra wọn ẹ̀sìn wọn òjọra wọn kọ́jọ́ wọn segin ni òjọra wọn kọ́jọ́ ti wà ní tí wàá bá ní bí ìyá ìdí tó ìtọ́ bá ní ìyàlẹ́ yẹ tí ìyá rẹ bá ní sídí máa bọ̀ ìyá yìí ò ní jù yóò fọ́ dìde pé màmí segin ni màmí ń pè mí yí ọmọ náà pé alájà kí ló dé ah, àdé màmá ń pè mí kọ́jọ́ ti wà nù tí a bá gbọ́rọ̀ tẹnu tí ọba gbàgbọ́ ni ẹ lọ sọ fún ìyá rẹ̀ ìyá rẹ̀ oníṣe kíni oníbàṣọ̀rọ̀ tì bí ìyá rẹ̀ bá sì bẹ̀rẹ̀ ọkàn ni àkúgbà tí wọ́n mi di pèmí kí wọ́n wá fẹ́ sí i nígbà dáàkì yìí pèmí kí ni mo wá fẹ́ kọ́dà yóò tún ní bàbá ma yóò tún ní bọ̀dá kan tí ọmọ gbọ́rọ̀ sí ní yóò ní olórí ẹbí nù olórí ẹbí bá ti sọ̀rọ̀ tó jọ nù ṣé ẹlẹ́yẹ ẹbí kan bẹ́ẹ̀ lé <laughs> èyàn tó lọ tó dé lọ́yà ìrìnà yìí kò ní ìdíkọ́ lọ mọ́ níbi tí àwọn social media ṣe kí ni gbogbo tí ẹn bẹ́ẹ̀ lọ́hùn pátá tó ti ra dátà two hundred naira bí tó tún wà rọrùn dé bí ọba tó ra dátà ó níbi tí ó ti ya dátà ibi tó tún wà rọrùn dé bí ọba rí ya wọ́n tún máa ń pín dátà ní ó lè free dátà ìtumọ̀ kìíní yìí túmọ̀ pé àti yá dáadọ́ ọmọ lásìkò yìí lágbára o wàhálà ìyá wàhálà bàbá wàhálà jíjà wàhálà kan wà tí ń da gbogbo èlò ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọsọ̀rọ̀ àwọn yàrá ti gbé wàhálà ọ̀hún dání báyìí gbogbo tẹ bá wí pátá etí ọ̀dà àná ti gbé dání lọ́pàdé ìmáàmù kan máa ń sọ̀tọ̀ kù sọ ni lamẹ́ríkà tí mo wò lórí WhatsApp lánàá ah wọ́n pílè kíní kan WhatsApp lánàá mo ti ẹ̀ wo kíní kan lórí gbóògùn lánàá adájọ́ kan. Baba kan àtọmọ kan kóra wọn lọlé ẹjọ́ bàbá yẹn adájọ́ yẹn náà lẹ́wọ̀n torí borí ọmọ ẹ̀fín àwọn náà bàbá lẹ́wọ̀n ló ibo wà lọ́mọ mi. tàǹgbọ́ ń sọ fún ọmọ tiẹ̀ náà ló pé má gbọ́ bàbá rẹ ni tọ́mọ ṣe kíni tọ́mọ rẹ tọ́mọ rí bí. sẹ́mi pé táwọn tàná bá ní bùkátà sí kí wọ́n tọ́mọ dáadáa nígbà mẹ́wàá mélòó tiwa lé ní mélòó tiwa lé ní ọ̀dúrẹ́dì wọ́n wá ṣàkíyèsí pé kínní yẹn ti wá ara ń bà gbogbo àwọn bàbá tí ń bẹ nísìn wọ́n rí kọ́mọ yìí ò lè dẹ wọ́n lè ṣe bíi ti ìwà táwọn awù wọ́n lè ṣe kínní wọ́n lè ṣe bẹ́ẹ̀ ìtìjú ta nípa àwọn tó bí àwọn ọmọ yìí ò lè ṣe kínní ọwọ́ adi ká sọ di wá sí táàmà kínní yẹn ti wá kálí ọkà kó tóbi jáde pé tọ́bíkì márùn-ún àwẹ̀ yìí ládùúgbò wá sí tí ti ran ọdẹ ti ń kalé ó ti ń kábọ ó ti ń kábọ ó ti ń kan anybody kálukú ti ń fíìlì ẹ̀kọ́ ma yóò lérí bí mo ti rí ọlọ́mọdé ọmọ yóò nà mí lọ́jọ́ iwájú ọlọ́mọdé ọmọ yóò àbádọ́ mi lọ́jọ́ iwájú ọmọ yóò rí kó gbọ́rọ̀ sí mi lẹ́nu kò rí ní kankan ọba rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wà lórí ẹ̀ tó pọ̀ mu ìmọ̀lẹ́ wà lórí ẹ̀ mo ti ń bá kọ́ ìpìlẹ̀ àbúrò mi ti wojú sẹ́ àsìkò góòsì irú ọ̀rọ̀ báyìí kì í ṣe wá àti wákàtí kan ọmọ tẹ ẹ fẹ́ tọ́mọ láti ìgbà tẹ bá ti bí ìdìgbà tí èdàgbà tí ó wà wúlò fún yín ṣé wákàtí méjìlá mi sọ̀rọ̀ tí ó ràn àbí Ramadan kan láwa bí náà ẹ ẹ mọ iye ìgbà tí ń lọ kíláàsì tí ń dé kí mathematics tó jòkó sí i láà ẹ mọye ìgbà tí lọ kíláàsì ti ń dé kó tó rí gírámà sọ dáadáa ẹ mọye ìgbà tí lọ kíláàsì ti ń dé kó tó mọ físíìsì àti bàọ́lọ́jì àti kẹ́mísírì ẹ wá fẹ́ ká tọ́ bí sìlámù ó ti tọ̀ séjòkó kàn yín ní ọ̀hánà séjòkó kàn yín ràn á kàn gáìdì kí mo láti taba gáìdì gáìdì taba fún kọ́ máa mú lọ yóò wá lọ ṣiṣẹ́ lórí gáìdì yẹn ọ̀rọ̀ tí mo sì fẹ́ sọ mẹ́ta péré ni ẹ jẹ́ sọ fún yín dáadáa ṣé ẹ rí ẹlòmíín náà lọ ìlú ìbò ọ̀pọ̀ sì ìbò ọmọ sì ni òun lọ́kọ̀ wá bá rẹ̀ ẹ̀ báwọn yóò ti bẹ kí ibùdó dé wọn ni kọ́lá ọmọ ọlọ́pàá abẹ́ ìgbọ́ tẹ́tẹ́ náà ìtumọ̀ ẹni kọ́ ọmọ kọ́ ti pẹ́ ọmọkọ́mọdé ṣégilé ṣe rí nǹkan yẹn àti yìí ti ń bẹ ti pẹ́ àti tòde òní tó wá di nǹkan mọ́ wa ní ọwọ́ yìí ó ní solúsàn ńlá kan tí mo lọ níjàmọ́ solúsàn ńlá kan lónìí èèyàn bá rí solúsàn yẹn sí bí fìtínà ti lè wọ́pọ̀ tó kò ní kàn máa yẹ ìmọ̀ ní kò ní í ṣe o ní kàmẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá mísì solúsàn yẹn àti pé kọ́ máa dídàkudà ọ̀yà gan o kí mo ló ṣe ọ̀yà gan ṣíṣe ń bẹnu yín tó ti mísì róòdù báyìí o ọmọ rẹ ti ẹ̀sán lóko ìwà ń bẹnu yín tọ́ba mi ti gáìdì ẹ̀ báyìí o ọmọ rẹ ti àánú àti gbádùn lóko lọ́dọ̀ ọmọ rẹ̀ ṣe é rí ọmọ títọ́ ẹ̀yà afá mi ẹ̀rá pẹ̀jọ́gbó afá mi ẹ̀rá pẹ̀jọ́gbó afá wa Idris ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ mi afá Idris ẹ̀ máa bọ̀ yà ní àtijọ́ bẹ́ẹ̀ ti pé ẹ̀ má sá fún mi lónìí èmi yín làjọ bẹ́ẹ̀ dáhùn mi abẹ́yìn náà jẹ́ wá pè mí abẹ́yìn kẹ́ tó pè mí wá tó sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́nu pè mí jẹ̀rin àbíjọ́ lẹ́nu lọ́ọ̀lẹ̀ tó lọ sí ibi a kò sí àfikún kò sí láì pè abẹ́ ẹ̀kọ́ mi olóbi náà ṣàdúrà fún ọmọ ẹ̀yìn náà lọ́yẹ̀ kẹ́kẹ́ bó ti mi ó mọ bọ́ọ̀rọ̀ di láti ẹran mi létí. ìgbẹ́ náà tó ṣe kí ni tó ti mí sí ròdù ṣé ẹni bó ti mí sí ròdù kó tó jáde padà yóò ṣe ọkàn yóò kó wàhálà kí mo rí yóò ṣe olùsàkàwọn náà lè fún yín sáfàrà balẹ̀ kéwòn. mo fẹ́ dàbò kí mo ní mo fẹ́ ṣe mo wá fẹ́ gbin àgbàdo mo wá wá bi tí gbin àgbàdo mi sí tí ó tètè ṣe kíni mo wá lọ bí àbàtà ilé àbàtà táwọn ẹlẹ́ni pé ilé àbàtà ẹ́ àbáyé pẹ́ sẹ́yìn pẹ̀yẹ́rì pẹ̀lú ọmọdún àbàtà ilẹ̀ omi ní jẹ́ bẹ́ẹ̀ yìí ṣe ilẹ̀ rẹ̀ fún alájà ilẹ̀ omi ilẹ̀ rẹ̀ fún ewu kan ilẹ̀ omi ní ewu kan ilẹ̀ tó wà létí odò tí gbogbo ẹ̀ ń ṣe kí ni tí tútù ọ̀pẹ̀lẹ́kùrọ̀ àpọ̀ àpọ̀ kí ló fẹ́ jama ẹ dàpọ̀ jama ilẹ̀ yẹn lọ́ra àbí ọlọ́ra tí bá ti àgbàdo wọ bẹ̀ kí àgbàdo yẹn ṣe yóò wù bóòlù ọmọ àgbàdo rí ọjọ́ tí ó fi pẹ́ tí ó fi wù sí ọ̀pẹ́ tó bá wù náà tán ewé rẹ̀ bọ́ ni ó rí yóò gírí yóò tutù àgbàdo tí ọ̀yọ́ bẹ bọ́ ni ó ṣe yóò tóbi abẹ́fọ́ kí ló bí tágbàdo yẹn fi tóbi báwọn ẹ dá mi lóhùn ilẹ̀ tá a ṣe kí ni ilẹ̀ ń ṣe ni ọlọ́ra tọ́ ọ abẹ́ mi àgbàdo wọ́n wá wálé ọlọ́ra yìí wá rí mọ́ wálé àwọn síbi káàdì gbẹ̀gbẹ̀ ló rẹ̀ ni wọ́n wá fún mi ní asálẹ̀ kí ni mo gbé ẹ̀yà asálẹ̀ lẹ́tọ́ lé sẹ́nu pé ti bá kábà ló bẹ̀rẹ̀ náà ti bá bẹ̀rẹ̀ sí bomi sí tí n fagilẹ̀ sí tí n ṣe gbogbo ẹ̀ tí lágbàdo wọn padà sí ẹ́ àwò ṣé dàbí àgbàdo tí mo gbìn sábàtà ẹ́ wàhálà rẹ̀ pọ̀ jù ìgbọ́ asálẹ̀ yẹn mo ṣe wàhálà lórí ẹ̀kọ́ tó ṣe kí ni bó ti wá wù tó náà sọ́dọ̀ àbí tabata ẹni tó gbin tiẹ̀ sábàtà wàhálà wọn ló ṣe ẹ̀dá mi lọ wàhálà wọn ló ṣe sí wàhálà ilẹ̀ yẹn dáa sẹ́ẹ̀tì rìsẹ́ẹ̀tì tí wọ́n mú bọ́rọ̀ dé jàmá ẹni tó gbin àgbàdo sínú àkùọ̀ abẹ́gọ́ àbàtà wàhálà kí ló ṣe kó tó wù kí ló fà tó fi ṣe wàhálà ilẹ̀ ṣe kíni ilẹ̀ da èrè tọ́jà ṣe kíni èrè ọ̀dẹ́ ṣe kíni ọ̀pọ̀ kí ló fà ní gbogbo tọ́jú pátápátá àgbàdo tó tóbi wù wàhálà tí o ṣe gbogbo nǹkan yẹn tọ́lẹ̀ wàá rí àgbàdo ńlá tó wá jèrè gan àǹfààní kílọ̀ jẹ́ ń bẹ̀ àǹfààní kílọ̀ jẹ́ ilẹ̀ tó bì í sí abẹ́kọ̀ ó rìdíùsì gbogbo nǹkan tó fẹ́ rí ọwọ́ rí kọjá tí ń ṣe kíní kílọ̀ fún àgbò nǹkan yẹn tọ̀ ẹni tó wà lọ gidi ẹ̀ sílẹ̀ òkú sẹ́mi pé yọ́ọ̀ máa bomi sí ní àárọ̀ yọ́ọ̀ máa bomi sí ní wọ́n tún wá nílò ọ̀rá jílẹ̀ fertilizer yóò tún ṣe kí ni yóò tún kù sí yóò wá máa mójútó kọ́mọ̀ ṣe kí ni kọ́mọ̀ kù tí ọba wa yọ èyí tí ọba yá àgbàdo àgbàdo pẹ̀tọ̀ asádùúgbẹ́ pọ́lọ̀ ní kí nǹkan ṣe kí ni kí nǹkan jáde kó wà bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo kí ọmọ títọ́ bó ti rí nù ọmọ títọ́ bó ti ṣe ni ẹ̀yẹ ọkùnrin ẹ̀yẹ ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ fẹ́ bímọ tí ó jọ ọmọ gidi ẹ wá lọ fẹ́ yàwó kíyàwó ìyàwó nílé obìnrin nílé tá a fẹ́ gbin àgbàdo sí ṣé ẹ mọ̀ pé ní ọ̀dọ̀ wọn kíní ti ń jáde lára tiwa làgbàdo ilẹ̀ tá à ń gbìn sí lọ́dọ̀ tí wọ́n ti ń ṣe kíní ti ń lọ àgbàdo tí ó jáde ń bẹ̀ lọ́mọ tá kíní ó yé àbí òye béèyàn bá gbin àgbàdo ẹ̀ sílé àbàtà kó làgbàdo wò sí ìwọ o bá fẹ́ bí ire ó bímọ re o toró bí ire ní bí ọmọ re ilẹ̀ àbàtà ní ihu nǹkan re ìwọ o bá wá fẹ́ bí ikú bí ìgbà tó o gbin àgbàdo rẹ sínú ilẹ̀ òkó wo tó o bá fi ilẹ̀ tó o bá jílẹ̀ sí tó o máa bomi sí láàárọ̀ bomi sí ìrọ̀lẹ́ àgbàdo rẹ lè kú tí ó bá sì wù yóò wù ládàá ládàá kódà ó lè má yọmọ kódà ó lè yọmọ tí ò ní wúlò bẹ́ẹ̀ ló bí ikú tọ́ fẹ́ tọ́ ọ wá ṣiṣẹ́ lórí obìnrin yẹn tí ó bá bímọ ọmọ jákujàku ni yóò bí fọ kó o bá ṣiṣẹ́ lórí ẹ̀ náà tí ó bá bímọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà yóò bí ìdí ọ̀sán díẹ̀ ni kò ní bírò èyí tọ́da yìí o yóò bí ìdí ọ̀sán díẹ̀ ni kò ní bírò èyí tọ́da yìí o bí ọlọ́run fẹ́ sọ̀rọ̀ àwọn obìnrin ó ní nìsáwò kan àwọn ìyàwó yìí nìta. alifun lakum oko ni wọ́n jẹ́ ìtumọ̀ ẹ̀ ní fáwọn nílẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe kí ni ẹ dàkún ìsàlẹ̀ náà kílẹ̀ wá ẹ a máa ká gbàdúgbàdú rẹ̀ náà wọ́ ìgbà tó fẹ́ ṣètò oyún tí ìyàwó rẹ̀ lóyún ibo nìyàwó rẹ̀ wà àgbàdo rẹ̀ ibo ló ń dà sí kíni díjà láàrin ni kíni òun làgbàdo ibo ló ń kí bọ̀ bílẹ̀ òun bá ti rí náà lọ́wọ́ ṣẹṣẹ kíni ẹ sọ ẹni tó fẹ́ yàwó kú tó mímọ́ ẹni tó yẹ kíni ẹ sọ anabi nù ha aláàdúrà daraba aláwọ̀ mọ́tàlá. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط imura ata nuhin omi anabi nuha wamura ata lutin atobi anabi luta oni kaana taataata abudai ni mini ibadi na sọọli haini àwọn méjèèjì wà lábẹ́ àwọn irú wa méjì tí ẹ jẹ́ ìyẹn rí bàbá ànàtà àwọn wọ́n jà bá àwọn méjèèjì ẹ dàpọ̀ nígbà tí inú òbí mọ̀ kàdíánù kò bí mu ọlọ́run nínú a ìyá búlóbi kàdíánù ló bí ọlọ́ọ̀fẹ́ mi ni wọlé àfàdé ọmọ búlóbi etí ọmọ anabi ọlọ́run bọ́ bẹ́ẹ̀ sí wọlọ́ bọ́ bẹ́ẹ̀ etí ọmọ anabi ọlọ́run bọ́ bẹ́ẹ̀ nígbà tó fẹ́ mi ìlú òbí kàdíánù kọjá àbá kọjá wòlíì nítorí ọjẹ́ tó o bá fẹ́ bí ibu ọmọ bú ló bí o ọmọ tó ti jẹ́ ọmọ bú láti inú yín wá ìwé wo ni ọwọ́ kàdé wúlò ọmọ tọ́jú ọmọ bú láti inú oyún kọ́ lọ ha Kùránì kọ́ ha tánà wọlé fún ọlọ́bẹ̀ tọ́lẹ̀ jẹ ní ẹ̀jẹ̀ yá rẹ̀ òórùn ìyàwó bú ọwá bímọ bú kalẹ̀ ọwá lọ́rán lu èbú oboroboro ah, ṣebí ìyá náà ní sọ fún àwọn ọmọ rẹ̀ pé tó bàbá yìí wòye kàdí o gbogbo tẹ́rí tó wà lẹ́yìn èmi mọ̀ láyé sílé bàbá yìí sànú wa o ìyá kú kí tó ń kọ́ mọ ní iṣẹ́ kú tọmọ bá wá dàgbà ọwọ́ làwọn máa hàn lè mọ̀ wọn ò sẹ́ ní hàn lè mọ̀ ibi ògbà àgbàdo sí jẹ̀bi ire àgbàdo ogún ló wù jáde ní ogun ibi lẹ́gùn tó fi sí lẹ́gùn ni ẹ̀yin ọkùnrin ẹni bá ti níyàwó ogún ní kọ́mọ̀lọ́ tójú ẹ̀ asálẹ̀ ni o yóò wá múra kí ni òbí túnlẹ̀ rẹ̀ ṣe yóò mọ bu ajílẹ̀ síbẹ̀ àwọn kìlá ajílẹ̀ wù kí ọmọ ń gbọ́ wá sí kí ọmọ yàtọ̀ dẹ́dẹ̀ díẹ̀ o wá sí kí ọmọ gbọ́ tẹ́rù ọlọ́wọ́ máa bá máa sọ pé jáde alukọ̀ kálọ̀ gbọ́ wá sí wá sí àwọn ẹni ọlọ́run tí mo bọ̀ rà wá rèé ó múra ọmọ mu lálùkọ̀ sórí tó bá mu lálùkọ̀ báwọn tọ̀ra wá sí fún báwọn tẹ̀ ọ múra sọ̀rọ̀ wá sí àtẹ̀sí bí ìgbà tí ilẹ̀ tó ti kú tà ń bu sẹ́wọ̀n kí láyé rẹ̀ bá ṣiṣẹ́ tábà wà lóbi nǹkan sí nǹkan tí ó wo ṣe kíni yọ sàn díẹ̀ abẹ́ kọ́ iṣẹ́ torí ọ̀la rẹ̀ ló fi ń tajílẹ̀ síyàwó rẹ̀ o ọgbọ́dọ̀ mójútó tóró ti fẹ́ ná o sì rí pọ̀ o sì rẹ̀ hàn náà yìí òun ní nálé ológun yìí òun ní sepansaga yìí òun ní lọ yìí òun ní sígbà káàkiri yìí òun ní sèké káàkiri yìí ilẹ̀ tó ń gbé nǹkan sínú orígbélẹ̀ wúlò ìwà ọmọọmọ rẹ tó ń retí kó ṣe kí ni tètè lọ́ọ́ gbajúlẹ̀ sí tọ́ba wà lé rẹ o torí ìran primary school ìran secondary school ìwà ara university bíyà abúbá bí òun sanwó yàtọ̀ jẹ ni o owó kí mo lọ́n san owó yàtọ̀ jẹ ló ń san bíyà abúbá bí owó yàtọ̀ jẹ ló ń san òun kó wọ́n ti rẹ́ léwé tó lè yàrá ètò ìpọ̀ tó sẹ́yìn ọ̀rá àwọn ọmọ tó di gómìnà tán ti ń di pírẹsidẹ́ntì tán di nǹkan tán ni tí bàbá rẹ̀ bá fi ní bọ́ọ̀mù kò ní wọlé. yóò sọ pé dáàdi ẹdún lábúlé a máa rí ẹ máa bá mi lẹ́kọ̀ọ́ mọ́. bàbá tó yẹ kọ́kọ́ lé lábúlé gẹ̀ẹ́lì rẹ̀ ẹ máa gbé bàbá gómìnà nu bàbá sẹ́nitọ̀ nu gbogbo yẹn máa fún bàbá rẹ̀ ní ọ̀wọ̀ tí bàbá máa pín mọ́mọ́ bí máa kan yé a ah, dúpẹ́ o àsìkò olóko olùkọ́ bí ọmọ yẹ ojúmọ́ ọkọ̀ wà lábúlé bàbá máa lọ pé èmi ọmọ mi ọmọ wa bí wọn rí ayé baba rẹ̀ tẹ̀ lọ́mọdé lé yá tẹ̀ lọ́mọdé lé baba. kò jẹ́ ọ̀rẹ́ jẹ́ ọmọ fáwọn ni wọ́n ṣe kí ni wọ́n bí wọn. ẹ rẹ bọ́ ọba ti fẹ́ yàwó kíyàwó lọ́ọ́ bá jìnà sí o ṣé yorùbá mi yẹ yín àbí yorùbá mi ò yẹ yín kí ni ìtumọ̀ ajínà tó kù sí wáàsí ẹ̀sìn wáàsí ẹ̀sìn yóò kú díẹ̀ sí nínú aburú bí ìgbà tá a bá bu ajílẹ̀ sílẹ̀ tó dún díẹ̀ sí nínú búburú tilẹ̀ yẹ burú ẹyẹ ọkùnrin níbẹ̀ yìí náà sọ ti yẹ òun bọ̀ o àwọn ní bá fẹ́ràn tẹ̀gàn ọkùnrin ni àbọ̀rọ̀ obìnrin sọ ọkùnrin ni bá sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ni wọ́n á ní sọ ọ̀rọ̀ obìnrin tí yín náà ń bọ̀ àbí ká mẹ́nu kó mi ti yín ká fẹ́ pè yín nílẹ̀ ẹ̀kú ká máa lọ á sọ ti yín náà rí ẹ̀yin ọkùnrin ẹ̀tẹ́ ti gbọ́ mi dáadáa ẹni tí èèbá ti níyàwó nù yín wọ́n sì yàwó fẹ́ o ṣe rí ọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kéwú tí sọ kọ̀ọ̀kéwú kiri kankan kan ọwọ́ gbogbo kéwú tá a kọ pátápátá ìwé tá a kọ pátápátá ó kátó rí rìsọ́ọ̀tì dáadáa lára rẹ̀ ọwọ́ àlọ́wọ́ ìyá tó ṣe kí ni sẹ́yìn ọ̀rá àfa àti gbèrí ibi kéwú tẹ́lẹ̀ kókó dé yẹn náà ló ké ní bẹ́rí kì téèyàn bá jẹ́ wọn nàìjíríà rẹ ti kọjẹ́ kálukú náà má jẹ́ gé owó lè fọmọ yẹn lè jẹ́ ìyẹn rẹ ìyẹn bẹ́ẹ̀ fọ́ni nígbà tó gé owó tán nísìnyí ọ̀nà àdúgbò wa kan ló gbé ọmọ kan náà gé owó lọ́jáde ní gé owó jẹun jáde káàkiri wọn bá ìyá bàbá rẹ bá sálẹ̀ ìsìn wọn bá sí nígbà wọn sí lọ́wọ́ rọ̀lẹ́ tí mọ́mọ́ wá gbéra ní ọlọ́gbọ́n ẹ̀sẹ̀ wúwo tán nígbà ó dòru làwọn ọlọ́dẹ bá ń kàkí wọn bá ka ọmọ ìyá tó bí bàbá rẹ̀ sẹ́mọ̀ kí ìyá bàbá rẹ̀ bí wọ́n ka ọmọ wọn ti ń gérí ìyá wọn lọ́wọ́ wọ́n á pè àfa alágbájá ń gérí ìyá bàbá rẹ̀ àfa alágbájá ń gérí ẹ̀dá tẹ́gẹ́wó tó kẹ́ wúlò tẹ́gẹ́wó tó kẹ́ wúlò sẹ́bà ń kéwó tó kẹ́ kálẹ̀ wúlò ni àmọ́ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ tó sẹ̀ ẹ́ lẹ̀ irú ẹ̀jẹ̀ wo lọ́sẹ̀ ẹ́ lẹ̀ tí o tó ẹbí ẹ̀ kò sí ní o tó kéye o gérí òkú àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́gẹ́ ẹsọ bi ni wọn wà pẹtọ ẹ bá tó tẹ ẹ má gé ní òkú sínú olùkọ́ àti ọ̀nà ìdílé sùn kọ́ni ọmọlúwàbí ègé ni ọmọlúwàbí ègé ni gẹ́gẹ́ ni eléyìí ló kéwú tẹ́lẹ̀ gẹ́rì kéwú tá a ní oké tóbi dé kéwú náà ló ké ló dé kàsádùgbò wọn máa ẹ má tọ ìtọ́ kúkú bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ́ yàgbé o kéwú náà ló ké ní yíyá yẹn ń gbé yìí nìyí kéwù náà ló ké nígbà wo mi àdúgbò sùn abẹ́yìn ọ̀la fà dídé sí náà àwọn tó mọ̀ ọ́ yèmí lọ wọ́n ni wọ́n gbọ́ ṣé bí yàrá kéwù náà sí náà yẹ kọ́ máa ṣe ṣé kò sí lọ́rùn kwani pé máa ṣe kí ni kéwù náà ló ké yẹn pé lábàá ní ṣe sí náà. ó níbi tó ti wọ́ kí mo rí mi ó níbi tó ti kí ni. ẹyẹ ọkùnrin dákun tẹ bá fẹ́ tọmọ tẹ nàwó sí bóyá lè kéwù lè fẹ́ ràn tẹ fẹ́ kọjá fà dáadáa bóyá lè wí lè fẹ́ ràn tẹ fẹ́ kọjá lákọ̀wé dáadáa bí ó sì kọ́sẹ́ náà ni tẹ́ẹ̀rì kọ́mọ rèé ẹ wo bi tí o bí fún yín kẹtù kẹtù kẹtù kẹtù fẹ́ bìbí èyí tẹ́ẹ̀ ní ìfẹ́ bìbí nìyẹn sọ tẹ́ẹ̀ ní ìfẹ́ kọjá bí tọ́ bá rí bẹ́ẹ̀ kí mo ní kẹ́yìn ó ṣe ti di kẹ́ máa ṣe kí ni ìwọ olúwulẹ̀ wájílẹ̀ o mọ́jọ́ ọ̀rọ̀ ló dédé ajílẹ̀ ẹni ó yíwọ́ fún ní wá ìwọ kúkú wálẹ̀ tó dáa kó o gbé ibẹ̀ ni kó o gbìyànjú láti gbé nǹkan rẹ sí láti tó o ní ní digiri. obìnrin wo láfẹ́ bàdé ní ìdí ajílẹ̀ ó yẹ kí n sọ fún yín àbí sọ ṣé mọ̀ sọ sọ̀rọ̀ mi fẹ́ tó ní ìdí ajílẹ̀ kò mú rárá kí mo ní òsè ogun ogun rárá anabi ni takayaru àwọn àkàlà ní sìkọ takayaru ní tọ́ mi kù ọmọ tẹ́ bá bí ẹ sẹ̀sà kí wọ́n ní kẹ́ ẹ anabi ni fa ìnàlẹ̀ ẹ̀rẹ́ kọ́ da sars ẹ̀jẹ̀ máa ń rìn ní ẹ̀jẹ̀ máa ń segin ní anabi wa ni wa ọ̀rọ̀ yẹn ń sọ pé wa ìyá àpò ọ̀dọ́wọ́ yìí o wọ́n kà dira àdìmẹ́ni ẹ má lọ lè já ètò eré àtàn kíìlà wọn wá béèrè pé wà má kàdìrà òdìmẹ̀n kí ni ń jẹ́ òwe eré àtàn wọn wá fún wọn lẹ́sìn pé àdìmọ́lá kàkùlẹ̀ hasana obìnrin tó yá yìí obìnrin tó segin ni ní màmá ti sùn ṣùgbọ́n èèyàn wúlò bí tá a bá rí ọfà ìdí àmọ́ àwọn tó gíní wọn ẹ̀fọ́ gíní wọn pè é tába jẹ̀bi rí àná yóò gbé abẹ́ nínú gbẹ yóò gbẹ yóò gbẹ ẹ dákun ẹ má torí ẹwà fẹ́ mi o ẹ má torí gíní fẹ́ ẹ wọ àwọn àwọn olóṣèlú ni wọ́n bí ilẹ̀ Yorùbá Islam tó dé gan ní a bá fẹ́ fẹ́ mi ni wọ́n ní àwọn oníṣe wọ́n dé wọn ilé ọkọ̀ òkè ló ti yára wá rèé irú ìyàwó ló bí tí wọn bá fi tútàn ìyá rẹ ní ọgbẹ́ ẹ má bẹ o ìyá rẹ wọ́n pè lájẹ nípa àwọn èèyàn nípa àyàn lókè ọjà ẹ má jẹ́ ó gbé yín wọnú ilé wa ẹ mọ ìyá rẹ ní ṣébí òun ni wọ́n mú ti yíyàdè ní ọjà ọjà jọ ọmọ ìyá yíyàdè lẹ́wọ̀ abẹ́ wọn níbẹ̀ o níjọ tí Islam dé ànábì náà wà sọ fọ́nbà tí Islam dé pé bọ́ọ̀bà bímọ sẹ̀sà fọmọtọ́ fẹ́ ṣe kí ni ẹ̀jẹ̀ máa ń ṣe kí ni ẹ̀sìn máa ń jà fọ́ọ́ ẹ̀fẹ́ eré àtàn lóbi tó dáa táwọn èèyàn bú segin ni wọ́n bí dákun jẹ̀mọ́ ẹ̀yọ ọkùnrin tẹ́ ti fẹ́ yà wò ẹ̀yà alájílẹ̀ lọ́wájílẹ̀ o ìzọ̀dí ní baba ẹ̀yìn ọ̀dọ́ ni bá sọ̀rọ̀ báyìí ẹ wulẹ̀ wálẹ̀ tó lọ́ra tẹ mọ́ wá ẹ̀yìn ọ̀dọ́ ilẹ̀ wọlé yọ̀ wá tẹ bá nínú àdìsí ànábì wa Muhammad ànábì ni tó ká wùmọ́lẹ́ àti wọ́n fẹ́ bèèrè lẹ́ àríbà wọ́n ń fẹ́ mi kò ní kọ́ fẹ́ tiẹ̀ o wọ́n ń fẹ́ àwọn jẹ́ ń fẹ́ bẹ́ẹ̀ ni o wọ́n wá ní kí wọ́n fẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá ní níjà máa ń lìhá wọ́n ń fẹ́ mi torí kọ́ rẹ wà wà máa ń lìhá wọ́n ń fẹ́ mi torí kó lówó wà á sábìhá wọ́n ń fẹ́ torí kó níran ànábi nípa àlẹ́ ikú ìdá ti di obìnrin tọ́ba lẹ́sìn ní kẹ́yìn ọ̀fẹ́ obìnrin wọn ni ẹ fẹ́ obìnrin wọn ni ẹ fẹ́ wo dáadáa ìyàwó rẹ̀ ń jowó èso mi o ìyàwó rẹ̀ ń jẹ owó fún wọn ní gèzè ìyàwó mi kì í dáná dédé fún mi kì í sọ bí ibú kí mo ní gèzè wàlá kì í sọ bí ibú níjọ́ tó bá rẹ̀ ìwọ náà bá dá ọ̀sá burú kan bí kọ́ báyàwó rẹ̀ wíwí dùn aburúkú ò sí bí bọ́ọ̀lù ẹ̀bọ́ ọ̀lọ́ rámàlàkẹ́ ẹjọ́ jẹ́ aburúkú ò sí bẹ́ẹ̀ bí ọba súnmi létẹ̀ gbégbé yọ̀ lọ́ba pọ́nmi aburúkú ò sí bẹ́ẹ̀ sórí gbogbo eré yìí obì tí òsè kèé sóbi mú kí mo ní kèé se ọ̀lẹ́ ló bọ̀ rẹ̀ kí ni mo gbé jẹ mọ́ bẹ́ẹ̀ yẹn bá wà lẹ̀ àárẹ̀ lówó ni kí mo láà se nígbà tá a sọ fún ọ kó mi bú lọ́wọ́ ni àwọn ti sọ fún ọ mi bú èyí tí ń bú ọ kèé sóbi mú èyí tí ń bú ọ kí mo ní kèé se ìwà tiẹ̀ ní pélé èébú mi ẹnu ẹ̀ mú bẹ́ẹ̀ni ẹ bá wá mú àkọ́kọ́ ẹni tẹ́nu ni ó mú sí náà ní. kìí so bí mú ìmúlí kìí ṣe gbogbo èyí ò jẹ́ pẹ̀lú bí mú kìí dáná déédéé òbí púpọ̀ nọ́mbà ó lè bẹ́ẹ̀ wú òbí púpọ̀ nígbà tí ń wú ọwọ́ kàn máa rẹ́rìn-ín tiẹ̀ ni kí n bọ́ lọ́mọ ṣe ọba púpọ̀ tó ń kàn ní bàyìí dáìlì láwọn yòókù wàlú ní ìlú àyè nílẹ̀ ń pè mí sí kẹ́nìkan kẹ́nìkan bàbá abẹ́ kó tutù wà á yọ ten thousand pé. ẹyin omi ẹyẹ bí bí a bá ti yọ yìí ìjà tàbí ọ̀tá ṣe ibẹ̀ ni wọ́n kò lè rí. ẹ gbogbo olóhùn tẹ òfin tán. èyí tí ń wo ọmọ èso bí n dù ó fowó ra èékún ni kí mo ló fi rà á bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ ojoojúmọ́ kò ní gbọ́ ọmọ owó ló kù tí ọmọ ṣe kí ni fani ń gbowó kò sí jàmbá ẹlòmíì wá yóò kò nínú ọkùnrin mi ó yóò kò nínú títí tí ìyàwó rẹ ọmọ agbowó náà máa fèsì ọmọ agbowó kí wọ́n ló ṣe ọgbà púpọ̀ ẹ wá ń sọ̀rọ̀ ẹ kalẹ̀ ẹ wá ń búra ẹ wá yẹ ìyá rẹ wọ́n tọ́lọ̀ ní àdìjá lùkọ̀ wá mú náà torí wọ́n lọ̀gá ọ̀ wá mọ bó ti rúdu lé ìbúlẹ̀jọ́ wá búra yín ní àwọn ọ̀pọ̀ gáhàn ni ọ̀gá ni bí ó kéré ó lè bu ọ níbu ọmọ jáde ni owó ló fi ránjọ ni ọ lọ KFC ó lè bá kùn yín tó bá dáa tó bẹ bá wọn lè tọ́ wọn di twenty five thousand ẹ bá ń ṣe pákéjì yìí wọ́n á pákéjì ẹ̀ fún ní KFC ọkàn wọlé ni pé EFCC kí ló tún dé ẹtún bẹ̀rẹ̀ sáwọ̀ra wá ń bí torí tó bá rí kí ní KFC báyìí yọkọ̀ ọmọ bàbá yìí àti wọlé náà ló ní yọkàn ní alájà àwàdà yìí kọ́ ọmọ ẹgbàá dùn. gbogbo àwọn tí bá ń ṣe yìí òkun èso bíi ibú èyí fi mọ́nítọ̀ rẹ mọ́nítọ̀ ni a máa ṣe méjì mọ́nítọ̀ àwọn ọmọ máa ṣe mélòó mo pè é àti báyìí wà lónìí o bá a ti tọ́ ọmọ alábáwá ẹjẹ́ á dá yìí o lóo ẹ wọ́n làwọn fẹ́ gbé o mọ́nítọ̀ mọ́nítọ̀ rẹ àwọn obìnrin mélòó mo pè é èyí tó gbóná àti èyí tó tutù mọ́nítọ̀ rẹ tó gbóná wípé ẹ tó ti rìn ní yín lọ ṣebí yín fáfilẹ̀ ń jáde kìí ṣe ṣé bàyẹ̀ ti wọlé wọ́n fẹ́ràn rẹ̀ ní ìdúró ọjà kò fẹ́ kẹ́ lómi gbà ọmọ òun ní ìdí ń gbóná sínú mọ́nítọ́rìn ni àwọn gbóná omi ìwà ní kò yóò tutù náà ìdá ni àwa yìí ṣe ti parí bí iṣẹ́ àti parí kò lè wá dé báyìí wọ́n lò pé kíní kankan ń mọ́nítọ́rìn kọ́ mọ́ yà kú ẹ wá sẹ́ I love you kò lè dé báyìí ẹ ẹ ṣe fídíò tí wọ́n yí ọbẹ̀ ẹgbẹ́ ni tó jókòó ti ọ nínú àwọn méjèèjì iṣẹ́ kan náà wọ́n jọ ṣe kíni àmọ́ tí eléyìí gbóná ó gbé gabi tó ṣe kíni eléyìí gbé gabi tó ṣe kíni gbogbo yìí wòye sómi ìlú ìfẹ́ rẹ ní bá lọ kò sọ kí mo ní kò ṣe ọ̀fẹ́ kẹlòmí yìí gbà ọmọ òun ní tó dé ẹ̀rọ lòmí fi pẹ̀lú pé ya ìgbé irú burúkú lómi nìyẹn ló lè máa mi kì í ṣe lórí ibú wọ́n lè tọ̀lẹ̀ ta ní òsè kí ni. gbogbo àwọn tó máa ń hùwà yẹn èso bí kú o ṣe é láwọn àti wọn kàkà ìlàtẹ̀ náà kí mo ní gbogbo wọn ṣe ìtọ́ nọ́mà ṣe kí ni. àwọn wà nílẹ̀ ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run àwọn bíi mú wọn mẹ́ka fún un ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹbọ báwo bí tí ń nálẹ̀ ọ̀hún jálàbí bẹ́ẹ̀ náà ni bàbá ológun ọ̀n kápò bẹ́ẹ̀ máa lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ dúdú wọlé à omi dúdú o tẹ bá ní ọmọ àtọ̀rẹ́ wáyé fún ọ tẹ bá ní obì nǹkan tó jẹ fún ọ yóò ṣe kí ni ìyàwó rẹ ti lọ ní ológun obì ikú gẹ́gẹ́ nu obì kí ló obì ikú gẹ́gẹ́ nu ìyàwó rẹ ti ń ṣe bọ́ tọrẹ bọ́ ni kéèyàn máa nẹ́lẹ́ ológun káàkiri ọwọ́ bá ọsẹ nílé rẹ̀ ó ní wọ́n ní kí n máa fi wẹ̀ tó bá fẹ́ tajà ni à ìdí ń pẹ́ lómi lẹ́yìn ọlọ́run kò ní bẹ̀rù ọlọ́run mọ́ ọsẹ ló kù tí ọmọ ṣe kí gbogbo ẹ̀tọ́ tí ó fọlọ́ ní ọmọ fáwọn àfọwọ́ jẹ́ làbí àtàwọn àfọlógún rẹ̀ ọdọ́rọ̀ mọ̀mọ́ bóbi bá ti bẹ̀rẹ̀ sí nílẹ̀ ológun obì ibú ni o obì ibú ni obì tí ọba kírun lè rẹ obì ibú ni àyílà tó kò kírun àlàyé tó kò kírun ó sì ń wò ta ni wá ń sìn lẹ́yìn ọlọ́run ta ni ó bẹ̀rù bí ọba ti bẹ̀rù ọlọ́run mọ́ ìwọ náà ò ní túmọ̀ ẹni tí ó bẹ̀rù ọlọ́run tó dá gbogbo ayé yọ abẹ́rù ọkọ obìnrin tí ọba ti kí wákàtí márùn obìnrin kú ni obìnrin tí ọba ti sin lọ́run obìnrin kú ni gbogbo obìnrin tí bá ń tẹ àṣẹ ọlọ́run lójúmọ́lẹ̀ obìnrin kú ni torí bàtà ló fẹ́ sọ̀rọ̀ ànábì ní fánífáni kì ti èyí kọ́ lẹ́sìn ní oṣù kínní ikọ̀ fẹ́ o ẹ̀sìn wo ló tó kájú wákàtí márùn ẹ̀sìn wo ló tọ́ ká má ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run tọ́ba ti wá fẹ́mi tọ́ lẹ́sìn yọ bẹ̀rù ọlọ́run kí mo ní yóò ṣe ṣé lóbi tó bẹ̀rù ọlọ́run kí ṣe lọ́ bẹ̀rù ọlọ́run gbogbo aburú tó mi ṣe fún yẹn kò ní ṣe kan fún ọ ìwọ kò ní sáàbù kọ́mọ̀sì ọlọ́run ti ń bẹ̀rù mi ò yóò ṣe. ìwọ kò ní sáàbù kọ́mọ̀sì fún ọ torí bẹ́ẹ̀ ti rí wọn property wọn kà wá fún ọ tí wọ́n lè ṣe property wọn wá ti wù wọ́n yóò lè gé ni ọ̀fẹ́ wọlé dé lálẹ́ ṣe bí ọ̀sà jẹun ọmọ kójú ọlọ́run yóò lè gé ni lè bí bẹ́ẹ̀dì jóbi sùn náà nù ó lè wọ́n sẹ́ni bẹ́ẹ̀dì fún gbogbo agbára rẹ wọ́n tẹ àbí ọ̀tẹ̀ ọ́ wọ́n tẹ ọ́ nígbà tí ó bẹ̀rù ọlọ́run gbogbo èyí sì fún ọ àmọ́ tó bá bẹ̀rù ọlọ́run tó o bá sẹ́ni náà lónìí ah bí o bá ṣe tọ́ ọmọ o mú wọn rẹ yóò sọ sínú ẹ̀ yóò wá dára ẹ̀ padà gbogbo bí ẹ bá ṣe torí ọlọ́run kí ló fi dára ẹ̀ padà yọ̀tọ̀ fẹ́yàwó ni torí bí wọ́n ti fẹ́yàwó ni tọ́lọ́ sùn lọ ìyàwó tó mọ́ bẹ́ẹ̀ ni aká yìí ti ń sọ fóun náà pé à nítorí ọ̀bẹ kìíní yìí bẹ́ẹ̀ ló fi sùn ṣètá ni wọ́n máa fọ́ fún pé ìwọ náà gbé tiẹ̀ lọ́wọ́ bí nǹkan ṣe mú ọ̀nà ìbọn náà ti dẹ́nu torí pé wọ́n fẹ́yàwó òun náà fẹ́ ṣe sí náà àwọn ẹ̀dẹ̀gbẹ́rẹ̀ làwọn jọ fẹ́ ra rẹ̀ nítorí mú tiẹ̀ gbé tiẹ̀ lọ́wọ́ bí ẹlòmíì ó ṣe tòun náà òun lórí bíbí iná ẹ òun náà tọ́ mi wò bíbí ọ̀tọ́ mi wò àmọ́ tó ọ̀rọ̀ nìkọ́lọ̀ ní ah bí a tẹ́kíra mo fi nà yọ wò ah ọlọ́run ti láàbọ̀dọ̀ ṣe kí ni ìbẹ̀rẹ̀ ọlọ́run ó ṣe kí ni ló dá padà bí ọtọ̀ bá ṣe é kò sí bí èèyàn ti yọ pété yòóní sẹ́ra ní bí ọtọ̀ bá ṣe é tí bá dùn ún táwọn kan bá ní ah kí ni torí yọ ọlọ́run ẹ ti rojọ́ fún ọ ìyàwó rẹ̀ lọ́rẹ̀ sí olùjọ́ ọba tún ní ìyá tó yá kà wàhálà tún ní yóò nígbà tí bàbá rẹ̀ ṣe báyọ̀ pé kí mo dá sí ìdíje kọ́wọ́ náà ọ̀rọ̀ ọkùnrin ò bàbá wò. àmọ́ tó lè rọ́lọ́ tí ìyá rẹ̀ bá ní àá báyìí lè yẹ ṣe yóò ní àá bàbá wa sí ọlọ́run kọ́ bàbá sí ọlọ́run kọ́ kí lọ́dà padà obìnrin tí ọba bẹ̀rẹ̀ ọlọ́run mọ́fẹ́ obìnrin tí ó bẹ̀rù ọlọ́run kò sí aburú tí ò lè fi ọlọ́run obìnrin tí wọ́n bẹ̀rù ọlọ́run kọ́ ọmọ ìdúgbò ní pé tọ́ o ọkọ mi ṣe dáadáa fún mi bàbá rẹ nu ọ̀gbọ́dọ̀ sí kiri ọ̀gbọ́dọ̀ rí bíbo wo wàhálà tó ṣe lérí rẹ inú lẹ́yìn ní obìnrin sí tí ó ṣiṣẹ́ lọ àgbo mọ́kànlá kè wọlé àánú rẹ máa ń ṣe mí ni ọ̀gbọ́dọ̀ dàpọ̀ ti dàyé kọ́ má tọ́jú bàbá rẹ wo tí bá tọ́jú bàbá rẹ bá pè bàbá rẹ ní kọ́ dánú. tẹ ẹ bá lọ́mọ tó fara balẹ̀ fún bàbá gidigidigidi ìyá ló ṣiṣẹ́ lórí ẹ̀ táwọn ló ṣiṣẹ́ lórí ẹ̀ ìyá òun ìyá rẹ kọ́ ọba wa fẹ́mi tó bẹ̀rù ọlọ́run wo àárọ̀ rẹ ó da ọ̀sán rẹ ó da alẹ́ rẹ ó da ọgbàdùn ọmọ orí gbogbo tóbi ni wọ́n fún ọkọ̀ tó rà rẹ̀ kí ni jama ìbẹ̀rù ọlọ́run oníṣẹ́ sinna tí ọba ṣe sinna torí ọlọ́run ni olúwọ́n náà ti fẹ́ yàwó kejì òní ọ̀rọ̀ lè mọ̀ ọ̀rọ̀ mọ̀ pé ah, ọlọ́run bí àjẹbí jọ àlùfíà mọ̀ ìbẹ̀rù ọlọ́run dá padà wọn àní ikú mọ̀nà kúkọ́ gbà òní ọ̀rọ̀ pé bí bá wá sílẹ̀ yìí ṣé wàá wà ní jẹ́nà báyìí tẹ́bí náà sì fẹ́ wà ní jẹ́nà níjọ́ àlùfíà mọ̀ ẹ dákun obìnrin tó bá ń bà wọn tí ń bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan irú ọmọ wọn yóò sẹ́yìn ọmọ bẹ̀rù ọlọ́run kọ́ ẹ dàpọ̀ ẹni bá níyàwó méjì obìnrin wọn náà yọ dọkọ sábùkù ní ma lébọ̀ rẹ báyọ̀ ọmọ bá sùn ó dùn pé ẹ sí ẹkú pẹ̀lú wa ná wọn àjẹ́ òrẹ́ mọ̀ wọn àjẹ́ òrẹ́ mọ̀ yín ọkùnrin kan na àdúgbò wa nìkan mọ̀ ọfẹ́ bí bú àwọn ẹ̀ma rẹ̀ ti yàrá kọ̀ọ̀kan ẹ̀rí ìyá wà dání kọjọ́ra wọn àbó bí bú náà ló bọ̀ rẹ̀ àwàdà ni kò jọra wọn ṣùgbọ́n bí ikú ló kọ tiẹ̀ náà ọkùnrin yẹn yẹn dáadáa àbúrò ikú ní bẹ́ẹ̀ ni rẹ̀ yàrá kana náà lọ́rẹ́ nìyẹn àwàdà ni o kàfẹ́ yà síbẹ̀ ni n padà bẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀ ni o gbàgbé yìí o yàrá kan lọ́rẹ́ nìyẹn ọkùnrin kan náà wà bí ọkùnrin gbúlò náà ẹbí ní ìgbúlò wọn bó ti rẹ́ǹtì yàrá kan náà ó tó rẹ́ǹtì sọ́ọ̀bù síwájú tàbí ṣe é ṣe kí ní ẹbí ní ìgbèrè ìyàwó tí ó jí òkiri ọjà lọ ọkọ eléyìí ó jí yóò ṣiṣẹ́ lọ ìyàwó yìí ó wà lé rẹ́díò yìí ó wà lé ìdíkà ní bá dáadáa ni àwọn máa bára wọn. ṣé màá pété olùkọ́ máa bá ti ṣẹlẹ̀ gbogbo àwọn tó bá mọ̀ ṣẹlẹ̀ mìíràn ni abẹ́ bọ́ ó ní à ọlọ́rọ̀ àbí títí gbogbo àwọn ará ilé ti máa ti ṣẹlẹ̀ lọ́sẹ̀ nu mìíràn bàbá àdébíyà bàrọ̀ pé ń tàgbà wọ́n bá láwọn lẹ́bà jáde lálẹ́ àná gbogbo sẹ́mi ní ìjọba mẹ́ta ká gbogbo ní ọ wà ní ilé wọ́n láwọn lẹ́bà jáde lálẹ́ àná wọ́n á kẹlẹ̀ ọgbà gà wá wọ́n á lọ́rẹ́ ìjà gà wọ́n fi dé wọ́n á pé tàbí ó bùn náà yẹn tí ó lọ sùn ọkùnrin tí wọ́n bá yàwó rẹ̀ sùn wọ́n á múra pé òwò bù òwò bù ẹnì kan ló ń gbé a bàbá alágbájá ẹ má gun àgbà yìí nítorí ẹ polongo. ìyàwó rẹ̀ náà wà mí ní agbójú máa ń gbálẹ̀ kọ́tà èyí tí báyàwó tó náà wà mí wọn kàn ara jẹ́ ìmọ̀lẹ́wà mi wọn kàn gbé ní ta kàkàlá ni a àníwọlé gùn wọn kàn ní ẹgbẹ́ gbé gbé gbé gbé òun náà gbọ́ wọ́n gùn sẹ́mọ̀ pé ìyàwó yẹn ń ṣe sì náà la kò sí kíni kí lóbìnrin yìí ó ṣe kò bẹ̀rù ọdún tóbi ọba bẹ̀rù ọdún kò sábúrú tó ní ṣégin lànà bìbí ní pálípálí bì dáàtì obìnrin tó lẹ́sìn ni ó ṣe kíni ọwọ́ o tóbi ọba ti lẹ́sìn kì í so ní eré o àwọn díẹ̀ mọ kanú ẹ̀sìn obìnrin tó bá lẹ́sìn dáadáa aburú kankan tí ó sì ọmọ rẹ̀ ni ó sì bí ẹ̀yọ́ ọkùnrin ẹ̀yin obìnrin náà alẹ́ mi kíra bí yíjọ lẹ́ẹ̀kan ẹ́ kíra bí yíjọ ilẹ̀ ìbẹ́nu yín tọ́jẹ́lẹ̀ àbàtà bí ilẹ̀ ọlọ́ra yín sì bẹ́nu yín tọ́jẹ́lẹ̀ kíni ilẹ̀ òkú sẹ́wọ̀n fáwọn ọkùnrin la bá sọ yìí wọn ẹjẹ bẹ̀yìn náà níbi sẹ́ẹ̀dá mi ló wà bẹ́ẹ̀ lẹ́wọ̀n ilẹ̀ àbàtà tá a wúlẹ̀ kan tó wà láàrin yìí ẹ máa gbọ́ tí mo fẹ́ sọ yìí wọn. ẹnìkan wà lọ mú igi ẹlẹ́gùn igi ẹlẹ́gùn wọ́n wá gbìn sílé àbàtà igi ẹlẹ́gùn ni o wọ́n gbìn sílẹ̀ gíní ilé àbàtà igi ẹlẹ́gùn yẹn tí ọba wúwo yóò ti wù ìgbọ́ ìgbọ́ yóò wù tí ó fa ẹ̀gún ni ó ṣe tọ́ba gún yẹn yóò fi gẹ́sẹ́ gíní ìwọ ìyàwó rẹ̀ tí èèyàn mú súnmọ́ tó fún ọ lóyún ẹ̀gún ni wọ́n gbìn sára rẹ̀ tó bá bímọ ìyá ọmọ kúrò náà lóbi ẹ̀gún sàbàlà sàbàlà ni ó jáde bẹ́ẹ̀ tọ́lẹ̀ ẹ̀gún ni wọ́n gbìn sínú rẹ̀ ilẹ̀ rẹ̀ wá gba ẹ̀gún ẹ̀gún wọn ṣe kíni wọ́n tóbi tí wọ́n gún yàn káàkiri wọn bá èèyàn lè sìn ìyá rẹ̀ wọ́n yàn ẹ̀ máa bá tóbi bàbá rẹ̀ lójó ni bọ́ mọ̀ ìyá tóbi bó ìdí lọ yẹn ẹranko ni o wọ́n tó wá rí yẹ ìyàn gidi nìyẹn o ẹnì fún ni àbúrò ní ìyá dáadáa ìyá wọn ẹ máa bá rẹ gbé abákan ní máa mú gbóbẹ̀ mu ṣé ẹ mọ̀ pé bàbá mú gbóhùn náà òun lẹ̀gún ìyá yẹn wá jẹ́ kí wọ́n gbin ẹ̀gún sínú lẹ̀ ẹ̀gún wá di ẹ̀gún tí ń ṣe kí ni ẹ wo ìdí ẹ bá gbìn sára yín ní ọjà di ẹmẹni tí ó gbìn kan yín o ẹmẹni tí ó ṣe ni tí ó gbìn kan yín tí ẹ bá gbìn sára yín ìbíkúbi lẹ́tù ẹ kúkú méje kí wọ́n gbígbì kúkì sí ara yín bẹ́ẹ̀ bá lọ́kọ ẹsẹ̀ sá ọkọ kí mo ní kẹsẹ̀ tọ́lá ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yìí ti dáa tóun bẹ́ẹ̀ ti dáa tóun iṣẹ́ yìí ò lè gbé àti kẹ́ ẹ fẹ́ ọkùnrin tó ṣe kí ni kọ́dà ilẹ̀ àbàtà yín tẹ́ ẹ tó ẹ pé oko tí a bá wù síbẹ̀ ni ó ṣe kí ni àmọ́ ń tá a bá wù síbi tá a bá gbè síbi àbàtà náà ni ó ṣe kí ni bá a bá gbè èso tó dùn síbẹ̀ èso wọn náà jáde bẹ́ẹ̀ tá a bá pèsè tó kọ̀ọ̀rọ̀ ńkọ́ tá a bá ti yẹlẹ́ kún tá a bá ti ní burúkú kọ́ tá a bá ti gbé tábà sílẹ̀ ńkọ́ tá a bá ti gbó sílẹ̀ ńkọ́ kódà àyè ó tún ṣe kí ni ẹ mẹ́ni tí o kùn ìdásọ́nà yìí o òbí tó bá dé obìnrin láàrin yìí kọ́kọ́ fi ọkọ̀ kọ́kọ́ o wọn bá kọ́kọ́ kọ́ tí ló burú jù ṣe àgbẹ̀tẹ̀lẹ̀ abáti ẹ̀jẹ̀ lè kú alẹ́ káwọn obìnrin ọmọ alẹ́ káwọn ọkùnrin ọmọ ṣe kí ni sáà ní kẹ́ ẹ máa fa mi tọ́wọ́ alábàtà ni ẹ̀yìn yìí ò ní bẹ́ẹ̀ bá fi ṣe mistake ọmọkọ́mọ lẹ́bi o òdodo ọmọ bá yín sọ ṣe wá rọ ọmọkọ́mọ ẹ̀gúnkẹ̀gún ti yẹn kì í sọ́dọ̀ yín tó wù mí àbàtà kankan ọ̀ràn kò sí fertilizer tiẹ̀ yóò kàn yàyàkuyà náà ni yóò sì máa yá lọ nínú torí bàbá tó bí wọn náà bàbá abú bàbá tó bí gírímọ̀ gbé bàbá abú bí lóòótọ́ ìyá rẹ̀ ìyá rẹ̀ ni àmọ́ nígbà tí wọ́n gbé nǹkan sọ́dọ̀ ìyá òun nǹkan mú wọ́n ṣe kí ni tí a bá sì gbé nǹkan mú síbẹ̀ kí ni ọjà dé bẹ́ẹ̀. ẹ má jẹ́ nìkan ni ọwọ́ máa mọ ọkọ máa fẹ́ yín kọ́ máa mọ ìyẹn jẹ burúkú wọ́n á ní ọgbọ́n kọ wá agbègbè lọ lọ mú wá wọ́n ní ọgbọ́n kọ wá òun sì náà lọ mú wọ́n ní ọgbọ́n kọ wá kọ́ wá náà lọ mú ìyá mi nìkan yóò mọ̀ sọ́wọ́n rẹ̀ pé wo àwọn ọmọ yahoo yẹn ló ṣe fẹ́ǹsì wọ́n wà lọ́wọ́ wọn o lọ́ọ́ fọ́ọ̀mù alẹ́ fún yahoo kẹwàá wo tí ó jáde láàrin yahoo àtọ́mọ́ alẹ́ ẹlòmínú yín olówó ní wá sọ ọmọ bí ó ti rówó ó ní à eléyìí ni ọ̀fẹ́ òkà ní mú o téèyàn ń gbogbo àbójúmọ́ tó yé yẹrẹ àìmọye àwọn èèyàn tó ṣe pé erí lọ erí méje lórí mú lórí gáàbù ẹlòmíì ọsọ olówó kan dòdò sí níbi mú gáàbù ẹlòmíì gbogbo gbogbo òkú ìtàrí àdúgbò wọn lówó lórí gáàbù ẹ̀yin obìnrin mo ti júwe quality táwọn obìnrin táwọn ọkùnrin ó wò tí wọ́n fi ní ọ tí wọ́n fi fẹ́ yàwó quality wo mo pè sọkùnrin quality wo mo pè ṣe sọ quality ti mélòó mọ kàwá ọkùnrin quality mélòó mọ kàwé tẹ́ẹ̀bì fẹ́ bì o quality mélòó èmi ọ̀gá mẹ́rin mélòó mọ kà ẹyọ kan ni mo pè lẹ́sìn abẹ́bọ̀ mo wá ń tú ẹ̀sìn yẹn sí bẹ̀rù nígbà mo fẹ́ sọ àdìsí mo ní wọ́n ń fẹ́yàwó ní ìníkẹ́yìn ọ̀fẹ́ àwọn èèyàn ń fẹ́yàwó àwọn kan fẹ́yàwó mo pè torí nǹkan mẹ́rin nítorí ẹwà torí owó torí ìran rẹ̀ ṣùgbọ́n ìyẹn fẹ́ ti yín nítorí kíni mo fi lóbi tó bá bẹ̀rù ọlọ́ọ̀ni kẹ́ ẹ ṣe kíni ọ̀kan tí mo bẹ́yìn sọnù ẹ̀yin òbí ti yín kọjá ọ̀kan kí mo ní ti yín kọjá sẹ́mi ọ̀gbẹ́ mọ́ ká àwọn ọ̀wà kalẹ̀ lẹ́ẹ̀kan tó bí máa wù tí wọ́n ní gbogbo yìí ṣe wà kú náà mà ní abẹ́ẹ̀kọ́ oníṣẹ́ bá ń bu ọ ní mo ló ṣe tí bá ń sọ ó ṣe kíni tí ọba fọṣọ dáadáa ó ṣe kíni tí ọ̀dá náà mo ní ọ̀rẹ́ lọ́wọ́ gbogbo èyí wò tí máa kó jẹ́ tó ti bẹ̀rẹ̀ ọlọ́ọ̀kẹ́ tó mi mú ìyókù ẹ máa má lè jara kò sẹ́ni tó pé ẹ̀yin tí yóò rí bẹ́ẹ̀ o nǹkan méjì rẹ̀ yóò wò kí mọ́lẹ́ wò tí méjì ọba pé tó ọba fẹ́ ó sunkún àwọn òbí rẹ tó fi ọkùn ó sunkún ó regret ọkùnrin àwọn tí àwọn yìí le kí wọ́n ní wọ́n ṣe wọ́n burú o èyí wo nǹkan ẹyẹ ọ̀kan wọ́n wọ̀ lára tí torí ẹ̀yìn ọkàn yìí ń fẹ́lẹ́ ọkùnrin obìnrin fẹ́lẹ́ obìnrin dẹ̀ ní tó ti rí tínú rẹ bá ti dùn sílẹ̀ kí ti gbàgbé gbogbo aburú tọ́kọ̀ kọ́ bá mú ìyàwó yẹn tó bá lu láàárọ̀ yìí tó lu tó lu tó lu tó lu lálẹ́ tó wá ní má bínú ẹ̀ fún jẹ́ ká ṣe ní jáde wá rice cream fún wá tún ya bìkan jẹ́ nínú àwọn akọ́lá tó tù wọ́n bá darí wọ̀ lọ́wọ́ àti àti ní à wọ́n aṣọ mẹ́rin tó bá wù ọ́ tẹ́gbọ́n wọn ní ha ìjáde tán bí wọ́n ti rí náà nù bẹ́ẹ̀ ní ìjà ti tán bẹ́ẹ̀ ti dúró dárọ̀ nísìnyí bàbá ti wọlé ìjà ti kí ìní ọmọ náà o káwa náà bí náà náà ká wọn aláìsí ti èyí tí mo fi bọ̀ o èyí kan ju ebé mi wọ́n ti ṣe kíní ìjọ ọkùnrin jágbajàgba nínú ìyàwó àbáyé wọn bí nìyí èyí jágbajàgba ní ṣe kíní ọmọdé àbí òní fọwọ́ kọ́yàwó ẹ̀ anabi ọ̀fọwọ́ kan bíi kanú ẹ̀yàwó ẹ̀yàwó ẹ̀ tó ọ̀hún ló ń ṣe fún ọ̀nà ìyàwó rẹ̀ ló ń sọ òní sún náà fún anabi ọ̀nà bíi ń jẹ́ yìí òkè sùn náà di ẹni bẹ̀rù mélòó wọlé wo àkọ́kọ́ kí ló gbé tọkùnrin bá lé tí ọba lé sí ẹ má bẹ wò kò kírun kí lọ́wọ́ bẹ̀ kò lẹ́ni tí ó bẹ̀rù mọ́ ọlá tó fi hàn lè mọ́ torí kò bẹ̀rù ọlọ́run kò ní bẹ̀rù bàbá rẹ kò ní bẹ̀rù yàrá gbogbo ọkùnrin tí ọba bẹ̀rù ọlọ́run ẹ má bẹ̀ ẹ wo ẹ̀sìn pé sọ́ńdẹ́sì ṣé ń gbọ́rọ̀ ọlọ́run ń tẹ̀lé ṣé ń gbọ́rọ̀ ọlọ́run ń ṣe kí ni ntẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ẹ̀wọ̀ ọmọlúwàbí ẹ̀ kí ni mo pè é ọmọlúwàbí tó o bá fi ọkọ tí o lọ ọmọlúwàbí yóò fi fipá kí sàṣẹ ọ̀la yóò máa tẹ̀lé owó jẹ yóò máa lọ kọ́lé bí ó sì máa pa ọ́ yóò ní àpòjọ gbígbẹ̀ náà ni ṣé tábà àjọ gbígbẹ̀ ni kò fi fipá tíjà bá dé yóò ní bàbá ẹ̀ tó gbé lulẹ̀ ọ̀ pẹ́ni tí ń bú wa bá rí ọ̀dọ́mọlúwàbí èyí tó ní ìran ìyá ẹ̀ tí wọ́n sọ yìí bẹ́ẹ̀ ni ìrẹ̀lẹ̀ yìí ṣebí ní ọmọ àtọ̀ ẹ̀mú níbẹ̀ tí yẹmi ń sùn ọwọ́ mímú ẹ̀kọ́ bẹ̀rẹ̀ mọ́ àfi ẹ̀ sínú bíbà yìí olódùkú kọ́ wa rẹ̀ òmóore sẹ́mi ọkọ̀kùnrin yẹn ò ní kíni olómọlóòbí yóò bú bàbá ìyàwó fà yóò bú ya ìyàwó fà yóò lálé ọmọ kọ́dà kó gbé ẹgbẹ̀rún oúnjẹ fún kò ní lè jẹ́ mọ́ obìnrin wà ní ọkọ ọkọ rẹ̀ ó lè ṣe yóò rówó yóò sì máa rù torí ìbànújẹ́ tọkọ ń ṣe fún ìyàwó ló wá sí àárín náà sàn án. Ah, ọkọ rẹ̀ lọ́mọlúwàbí ni kí mo ní òní. ẹ wo omi ò pé ànábì níláàjì ọkùnrin lóbìnrin ọkùnrin ló gbé ibi tó kùn tóbìnrin bá kù sí ọkùnrin ni ó gbà mára ọkùnrin tó ṣe kí ni bẹ́ẹ̀ ni tí ọ̀pá lè dáná ọmọ ara ń jẹ fún ara tó wọ pé òun ò gbénu kì í ṣe kó máa lálé ẹ amẹ́ni tí ọ̀lọ́mọlúwàbí ọmọ lálé ẹ ni ẹni tí ọ̀lọ́mọlúwàbí ọmọ ṣe kí ni ló mọ̀ láyé mi tó bá bú ọ tí mo ní ọ ní owó sí àbí kọ́ lọ́ra akẹ́kọ̀ọ́ gbé fún ọmọ kọ́ mọ́lú àbí ló ṣe òun èyí jẹ́ ọlọ́mọlú àbí tó bá bú kí ni ó ṣe yóò gbẹ ọ ní etí mi. hayi hayi yóò lu ẹ̀rọ tó tún yẹ ní kọkùnrin yẹn ò ṣe kí ni àwọn èyí tí ń dọ́kọ̀kùnrin ò ṣe lẹ́ẹ̀kan kókùnrin ò ṣe kan ìwádìí gbogbo ẹ̀ tí bá ń wọ nàwó sí ta ní í ṣe yìí ò jẹ́ máa tó bá ti wú ọ lọ ra nǹkan kó gbégun ta ni ó sì yún jẹ mọ́ ọmọlúwàbí ni ẹ jẹ́ bàbá o èyí tí ìyàwó rẹ̀ ń bú ti gba létí èso ọmọlúwàbí o èyí tí ìyàwó rẹ̀ tíjà létà ìdè tí ń rán sílé bàbá rẹ̀ àti lé kèé sọmọlúwàbí o sọkùnrin tí wọ́n ń tí wọ́n rẹ̀ nínú anáwó sómi sọ̀rọ̀ ní òkú abẹ́ padà sọ̀rọ̀ lọ́wọ́ ọmọlúwàbí ni ń sọ bẹ́ẹ̀ ọmọ ní abá ní ọkọ̀ ẹ dákun èyí obìnrin ọmọlúwàbí ni ẹ fẹ́ o ẹlòmíì kéwú kọ̀ lọ́mọlúwàbí o tí ọmọ nàyàwó bí bara yóò mọ bú bàbá rẹ̀ yóò mọ bú yá rẹ̀ yóò mọ sẹ̀kúnlẹ̀ lórí tí ọmọlúwàbí mọ bú bàbá yàwó ni ọmọlúwàbí mọ bú yá yàwó tí ẹ máa sẹ̀kún lóòótọ́ mẹ́sìn àmọ́ kò ní kíní anabi ni ìdájà akùn tọ́gbọ́n bá yín mọ́ntẹ̀rẹ̀dáwọn nà dín náà wù wà ẹni tínú yín dùn sí ẹ̀sìn rẹ̀ àtọmọlúàbí rẹ̀ nǹkan bí ó rà níbi ká àbí ẹ má fún lóbi ẹ dákun yóò bí tẹ́bà lọ́kọ nǹkan mélòó lẹ́ wò alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí méjèèjì ọba pé kí mo rí ẹ má ṣe ẹ má fẹ́ o ẹ má fẹ́ kọ́ bí yín léèrè ẹ dákun irú obìnrin tá a rò yìí lẹ́ẹ̀kan tó lẹ́sìn tó débẹ̀rẹ̀ ọlọ́mọ àwọn kọ́ wá fẹ́rù ọmọlúàbí lọ́kùnrin yìí tá a ròyìn irú ọmọ wo wọ́n bì ẹ dá mi lóhùn ẹ dàgbọ́ tọmọ yẹn bá lọ léwe pẹ̀lú yàrá ti yàrá ti rí wọn yóò máa wẹ́ẹ́ bí onímọ̀ wí tọ́ba lọ lé géwú ńkọ́ tọ́ba dọ̀gá lẹ́nu sẹ́ náà bàbá àwọn àti àwọn kí wọ́n máa ṣe wọ́n máa ṣe kí ni tọ́ra àwọn méjèèjì ìtẹ́sí àbẹ́kọ́ pèsè wọn aláṣẹ kí ni irú ọmọ yẹn tẹ́ bá ràn lọ́dún èbó pọ́pọ́tọ́rù yóò kọ́ torí àwọn tó bí wò rí bẹ́ẹ̀ lọ́kàn ó pé à ilé ìjọba kì yóò jọ ìdí ọba mú bẹ́ẹ̀ ni ó mú sọ yóò tún lẹ́la yóò máa lọ pé à fún mi ọlọ́lọ́lọ́ èbó yóò tún lọ lórí gbèsè ọlọ́lọ́ èbó wá túmọ̀ kí n má tọ́jú dáàbì mi ó túmọ̀ kí má tọ́jú mọ́ mi ni ọlọ́ ni wákọ̀dọ́rọ̀ bùkà alátàbùdù ilá ìyá bàbá kí yọ yẹ mẹ́nà kí bàbá yẹ mẹ́nà kí wọ́n wá bí ma kí wọ́n láwọn náà lọ́lú èbó àwọn ná mílíọ̀n kan àwọn ná táwùsàn kan kí lọ́mọ́ padà yà ọmọ eléyìí tí bàbá rẹ̀ dá tí ìyá rẹ̀ dá tí kìlẹ̀ dá yìí tá a gbin oko síbi tó yẹ ká gbin oko sí èso tí ọba wúgbẹ́ kó ní orí ẹ dákun jẹ̀mọ́ ẹ má fowó nọ́sírì ṣòfò ẹ má fowó pírámàrì ẹ má fowó sẹ́kọ́ndírì ẹ má fowó wáyẹ́kì ẹ má fowó yunifásitì ẹ má fowó olú ègbó ibi tẹ́ ti gbé e tí gbogbo ó fi yọrí ibi kíni jama ibi ọkọ rẹ àti àwọn méjèèjì ní bímọ ọkọ ogún àtìyàwó ogún kò sówó tẹ ń tẹ̀lé rí ọmọ ni ọ̀padà yà mo fi ní fún yín pé bẹ́ẹ̀sì ni o bẹ́ẹ̀ bá ti wá fún yẹn bẹ́ẹ̀sì báwọn èyí ó ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀sì bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀sì ètò yẹn bá mọ ilé yọ̀ọ̀dà bí ọ̀dà sẹ́yìn pé afẹ́kọ́lé alájà mẹ́wàá àwa ṣe vandalism kí ni ilé ọ̀padà ṣe abẹ́kọ́lẹ̀ ló ogun àjà ogun àjà fẹ́ kọ́ àwa ṣe vandalism pé ọgbà àjà la fẹ́ kọ́ bàbá kó wúlé kí ni ó ṣe vandalism kó fún yín tọmọ fi dà yìí o iṣẹ́ àwọn àfa eré dáadáa bàbá àtìyá ni ó ṣiṣẹ́ lé o iṣẹ́ tíjà eré dáadáa bàbá àtìyá ni ó ṣe kí ni ó ṣiṣẹ́ lé o bí bàbá ọ̀bádà bí ọ̀bádà iṣẹ́ àfọwọ́kọ̀ọ́ tí bàbá ọ̀bádà bí ọ̀bádà iṣẹ́ tí ó ṣe kí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 ọlọ́run gbàsàkà wa gbogbo sẹ́ẹ̀rì wọ ọlọ́run tẹ́wọ́gbà àfa wa mudaki rabi ọlọ́run jàre wọn pẹ́ o ọlọ́run jẹ́ mi wọ́n mú àfa wa Idris ọlọ́run jàre wọn pẹ́ gbogbo ẹ̀yin alága jòkó ẹ̀yin alága gbogbo yìí mọ̀ sàdúrà fún àánú ọlọ́run kárí yìí o àánú ọlọ́run kárí yìí o àánú ọlọ́run kárí yìí o ọ̀rẹ́ mi yìí jojúmọ́ ni wọ́n máa wá dárò ọlọ́run jẹ́ ráàánú ọlọ́run ọ̀rẹ́ mi yìí ni ọ̀rẹ́ mi yìí ọlọ́run jẹ́ ráàánú ọlọ́run inú rẹ̀ nù ọlọ́run ní bọ̀nú jẹ́ ọlọ́run ní bọ̀nú jẹ́ subahana rabbika gbogbo ẹ̀yin obìnrin sórí ire o àwọn tó lọ́kọ̀ọ́rẹ́ nu yín wọn ní yàyàkuyà àwọn tó kọ̀ wọ ọ̀gbádùn ọlọ́run tún wọn ṣe ọlọ́run táwọn ọkọ yín ṣe gbogbo ẹ̀yin ọkùnrin tíyàwó wọn dẹ ọlọ́run ní báyàwó wọn jẹ́ àwọn tíyàwó wọn kú díẹ̀ gàtọ̀ ọlọ́run tún wọn ṣe ọlọ́run tún wọn ṣe àwọn ọmọ tá a bí ọlọ́run jẹ wọn lálùbáríkà ọlọ́run ṣe wọn láfẹ́sì subahana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كبر الله sáwọn tí ń bọ̀ wá ní kẹ́bírú náà á àmọ̀ dùkẹ́ lọ́dọ̀ lọ́wọ́ tọ́lọ́ ń tó fi ta wá lọ́rẹ nílẹ̀ Yorùbá á inú mi sì dá dùn ta nínú rẹ̀ òdòkọ náwọ́ kò sí ta nínú rẹ̀ kó òdòkọ náwọ́ alhamdulillah àbí Ọlọ́run fún àwọn ṣèkì wa òòrùn yìí tá a fi ń sànà ọlọ́mọdé ọwọ́ ọkùn láéláé òṣùpá yìí tá a fi ń rìnà lóòrùn ọlọ́mọdé ọwọ́ ọkùn láéláé ẹ bá mi ṣe pé jazakumullahu khairan ẹjọ́ mi lẹ́ẹ̀kan sí jazakumullahu lẹ́ẹ̀kẹta yàtọ̀ àkọkọ̀nà àwọn káyìlànà màá bá yìí gba oníbèrè méjì péré torí pé sùúrù ti ń tó bọ̀ tábà tí wàá dá ìbéèrè méjì péré ẹyọkan lọ́dọ̀ ọkùnrin ẹyọkan lọ́dọ̀ obìnrin. àwọn ti bẹ́ẹ̀ lọ àṣẹ fi yín lẹ̀ náà ẹni tó bá fẹ́ béèrè béèrè kọ́ náwó láàyè ọkùnrin ká ní nọ́mbà ẹni tó bá fẹ́ béèrè béèrè láàyè obìnrin kọ́ náwó ká ní nọ́mbà náà ẹnáwó dáadáa kí lè mọ ilé náà wá lọ́dọ̀ ọkùnrin tú lọ́dọ̀ ọkùnrin mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta tú lọ́dọ̀ ọkùnrin ọ̀yá wá lọ́dọ̀ obìnrin kò sí má àdékòbèrè mẹ́ ọ̀kẹ́ tírì lọ́dọ̀ ọkùnrin náà nàbà wà lọ́dọ̀ ọkùnrin ẹ má bẹ̀rẹ̀ wá bàbá ìkùnú ká má mọ repeat the question. Assalamu alaikum. Wa alaikum salaam àti àwọn ṣéèkì wa àdàkí ẹnì kọ̀ọ̀kan náà a kú ìyá ọlọ́run agbá ní dáadáa ìbéèrè mi ni pé nílẹ̀ yorùbá ọlọ́run mi nílẹ̀ yorùbá àpapọ̀ lọ́láàrin wa kò sì sí ìṣọ̀kan láàrin wa kí ni ọ̀nà àbáyọ tán ọ̀nà àbáyọ wọ́n ní àwa mùsùlùmí ilẹ̀ yorùbá àtakò lọ láàrin wa bẹ́ẹ̀ kọ́ kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ní gbogbo apá padà sí di kìtàbù wàsúnà ọlọ́run nípa intanẹ́sàtún ìṣèkìn bẹ́ẹ̀ ń bá ń pàpà ìfàǹfà láàrin ara yín sí nǹkan kan fọ́ọ̀rù dúró ìlànà kìtà ẹ̀dá kan yẹn padà sí di tíra ọlọ́run wa ìlànà rọ̀ṣúùlì ẹ̀dá padà sáà nàbí ọlọ́run ẹ̀dá padà sóhun àdínlọ́gbọ́lọ́hún sámàtọ́ wà tíra rẹ̀ lálọ́ ṣe ni wọ́n ní kádàkadà sáà nẹ́bí alọ́ wà díìsì ni ntálọ́wọ̀n àtàlẹ́bí bá sọ ni àmọ́kẹ́nìkan sọ pé ròrí tòun lòun ọmọ lò á ní faramọ́ o tọ́lọ́ fẹ́ sí àwọn èèyàn ní ibi tá a faramọ́ ni kọ́ mẹ́rin wá nu kìtáàbù kọ́ wá mẹ́rin wá nu súnà nẹ́bí tọ́ nusọ́ àná Muhammad sẹ́wárẹ̀ rí àtọ̀dọ́ náà àtàlẹ́bí tó mú àwọn àgbọ̀yé báwọn ẹni àkọ́kọ́ ti gbọ́yé kí mo láṣẹ àwọn ẹni àkọ́kọ́ àgbọ́yé tí wọ́n bá ní bẹ́ẹ̀ làwọn náà ṣe gíní a nídìí olú ọ̀dàstandì tiẹ̀ fún wa ọ̀dàstandì àwọn sàbẹ̀ la nídìí a nídìí ọ̀dàstandì tiẹ̀ bó ti jẹ́ nu. now second question yeah. tí a rí pé yàtọ̀ àwọn owó òkú láti wọlé wọ́n sì wọlé sí iṣẹ́ ó ṣe pa àwọn ọ̀yá mi wọ́n tètè dé tàwọn tó ń wò ó yẹ kó lè lọ sí iṣẹ́. al-aslu foundation islam ní kásìkò sí pé foundation islam ó ní kásìkò ní kásìkò sí pé kò sí láìpẹ́ kankan níbi kéèyàn owó òkúkú ní kó wú lọ sí pé ó kó ni ìtẹ́ kálukọ́lọ́ ní lánìyàn pé tẹ́lẹ̀ òun fẹ́ sùn bí bàbá yín bá kú ẹ̀sìn sí tẹ́ bí àyín bá kú ẹ̀sìn ẹ wá jẹ́ ó jẹ́ tẹ mùsùlùmí kí ni mo pè é tó ti jẹ́ nìyí. ẹlẹ́kẹta ọmọ alánàbí ìfẹ́ náà àpá ìbéèrè tó gba olókùn tó kíyàn lè kọ obìnrin àti obìnrin lè kọ ọkùnrin. gbogbo tí ọkàn ọkùnrin bá kọ̀ tí ọ̀tẹ̀ lọ́rùn lára obìnrin ló lè fi kọ obìnrin gbogbo tí ọkàn ọkùnrin bá kọ lára obì tí ọ̀tẹ̀ lọ́nà lára obì ló lè fi ṣe kíni àmì ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run bá yọ̀ǹda bí ẹ kọ́ pẹ̀lú tẹ́mi yé bá kọ́ àwọn tó yẹ kẹ́ ẹ lè gba mara kọ́ gbogbo tí mo kàkà lè yí tó tó kọ́ mi nígbà tí n sọ lẹ́ẹ̀kan pé lẹ́yìn òsì nù ẹlòmí onílàkà yìí débi ń kọ́ mi nù ó lè gbé yìí dání lé bò wọn náà gbọdọ̀ bọ́ọ̀dì kí ló ní kí dání sẹ́rí àwọn olóní ọmọ dání. ẹlòmíì lè gbé kú ṣé sùúrù wọn bú àwọn ìyàwó àti ẹbí náà mú wọn ṣe sùúrù wọn ìyàwó rẹ ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run kò ṣe sùn náà ọlọ́rí ológun ọ̀dẹ́bọ̀pọ̀ mọ́lọ́ ìyókù ṣe farada ìkòwí ìyókù ṣe ṣe kiri ṣe farada olóòpọ̀ wọn pọ̀ pọ̀ obìnrin kọkọ kí ni mo wí kí wọ́n lóbìnrin ṣe wọ́n kọ obìnrin fọkọ ni wọ́n kọ obìnrin fún òun là ń pè ní kólẹ́wò obìnrin ó rojọ́ jáde fáwọn tó lè bá kọ́ pé ah, lágbájá o ìfẹ́fẹ́ mọ́ wọ́n wà á bí kúkúrú ìsọ̀rọ̀ ìfẹ́ mọ́ tọ́ba ru àwọn ẹjọ́ kan ojú ẹsẹ̀ ni wọ́n sọ pé ah, ah, ọ̀gbọ́dọ̀ ọjọ́ kọ́ rẹ̀ mọ́ lọ sí àìdọ̀ kan lè rẹ̀ kọ́ ọmọ lọ. àwọn ẹjọ́ ń bẹ tí ó rò tóbìnrin bá ro wọn ní wọlé méjì tí wọ́n fi ní kó kú onílé ọkọ yẹn ọkọ ní kọ ìyàwó wọ́n bá ìyàwó kọ ọkọ ní ìgbà míì ìyàwó ò ní kọkọ ọkọ ò ní kọ ìyàwó ṣẹ̀rí ó tú wọn ká kí mo ní ṣẹ̀rí ó ṣe lójú ẹsẹ̀ kí mo gbé à ìjọ fẹ́ wọ́n brọ́dà mùsùlùmí brọ́dà wọ́n jọ ń kí wọ́n jọ gbà wẹ̀ ni ọ̀dà bá dé lọ́wọ́ ni wò ó sì gbogbo òun àtàwọn ẹ̀ka ń gba ìdí òru dúdú ẹ̀rọ. wọ́n ti lọ́jọ́ yàrá eléegun yìí máa gbé egun ní ìsìn òde òkírun mọ́ sẹ́ríkẹ́ tó di kílẹ̀ àkóhùn òkírun mọ́ ìjọ òun náà nìyàwó rẹ̀ ọ̀jẹ́ ìyàwó rẹ̀ mọ́. àyípe òun tọ̀ láàkù àyípe ìdíkọ́lé òun fásikù là ń pè kí ló pé lọ́ba dé ìyàwó rẹ̀ bá ní à alájí ẹ̀ òun gbogbo tá a bá bọ̀ ibi ti di yọ̀ọ̀sùn ìjọ òun náà ni ọ̀jẹ́ ìyàwó rẹ̀ mọ́ torí kébìrì ni kí mo gbé ẹ̀yìn eh, fásitì ti ṣẹlẹ̀ yọ kàn sí àìní ọ̀kan pé sọ lóyún wá bí àbí òjá yọ̀ǹdẹ̀ lẹ́yìn àìní ọ̀kan kò jù bẹ́ẹ̀ lọ. yá èyí tá a sún jẹ́ orí ti bàjẹ́ kí mo ló ṣe. yá oníbèrè látọ̀dọ̀ obìnrin ìbéèrè mẹ́rin àti márùn ní ọkọ wọ́n ní pé kí ni ìwòye Islam pẹ̀lú àwọn tí wọ́n mú ọjọ́ lẹ́dàtọ̀lẹ̀kọ́dírì ṣe rí ẹ̀sìn nígbà pé Islam kìí sogún ẹnì kankan ọlọ́run ló lẹ́sìn kí ni mo pè é ẹni tó fi rán ni Muhammad gbogbo ẹ̀sìn tá a wà pátápátá ọ̀dọ̀ àwọn méjì láti kí ni láwà sí a wà dì ní kí sẹ́gbàtà nẹ́bí wà láyé ṣe ń mú ọjọ́ fún Laylatul Qadr táwọn náà bí wàá mọ́jọ́ fún tá a bá mọ́jọ́ fún bá a nábì ti ṣe lásìkò kí ni lásìkò àmọ́ tá a bá wádìí tí wọ́n là nábì mọ́jọ́ fún Laylatul Qadr níta nábì ọba sí kí la fẹ́ ṣe fún níta mọ̀ tá a rí tó kílíà jù gbogbo mẹ́wàá gbẹ̀yìn Ramadan pátá ànábì lọ ìtìkáfù kí wọ́n lé ànábì lọ fún yóò tún wá kóyàwó àtọmọdé tí Ramadan bá ti di twenty yọ wọlé ó dijọ́ ọdún gbogbo lọ kí yìí dùn òun wà bẹ́ẹ̀ ìyàwó àwọn ọmọ àwọn sábì náà wà bẹ́ẹ̀ wọ́n wà mọ́sálásí wọn mọ̀ sí bá ara jọ mẹ́wàá òun náà ara òru mẹ́wàá òun náà lọ́kàn bẹ́ẹ̀ ọ jẹ́lẹ̀ ìlàtúlì. owó ní ọ̀rọ̀ jẹ́ àwọn gan-an mọ́. àwọn sábì ńlá láti ń fèrè sọ́ra wọn àwọn tí ń rí ọ̀dì twenty three àwọn míì ní ọ̀dì twenty àmọ́ gbogbo owó náà ní ti ká fún wọn wà ìyàwó Aisha radiyallahu ta'ala ó ní ìdájá al-ashir tí mẹ́wàá gbẹ̀yìn bá dé anabiwa Muhammad ahaya daylahu gbogbo òru mẹ́wàá gbẹ̀yìn pátá ibi ń sáyé sùn ni wà á yí kọ̀tà áhàlàwù yóò tún wá jí gbogbo fámìlì rẹ̀ pé ẹ̀jẹ̀ àti nàfìlà wà á ṣàdàmì yóò wá fún ṣòkòtò ẹ̀ tí ó lé ìtumẹ̀ ni pé wàhálà tí ò ṣe rí fún náfìlà yíyàn mẹ́wàá gbẹ̀yìn ló ṣe kí ni sọ́wọ́ jọká wọn péjọ ká máa pín bisikíìtì àti tí sọ́jọ́ra wọn alága látòlè fagiri abẹ́ ìfọ̀rọ̀ alága ilé ó dìde látòlè fagiri bí wọn àwọn èèyàn ti ń ṣe gan kò sínú ẹ̀sìn yìí ti káàbùlà náà bí ṣe ẹ̀yin náà lọ ṣe tá náà bí bá ń ṣe kí ni ẹ dákun ntọ́lọ́hún ò sọ tá náà ò ọ̀dà talẹ̀ ń sìn talẹ̀ ń sìn talẹ̀ ń tẹ̀lé talẹ̀ ń sìn talẹ̀ ń tẹ̀lé ẹni tẹ́ ń sìn ọ̀sọ́ ẹni tẹ́ ń tẹ̀lé òsè kílẹ̀ wọn mẹ́ ní yàrá wo tó dé orí bẹ́ẹ̀ àwọn náà dá lé bẹ́ẹ̀ náà bá dá lé ìró wá ní bá ní owó yẹn lásìkò ká ní iye pàdé mi áfíìsì àdúrà tàdúrà yọgbà ẹni tó bá fẹ́ rí gbàdúrà twenty thousand àwọn èèyàn wà yìí sì rówó tẹ́ bá fi dẹ̀yàwó wọn tún pààrọ̀ mọ́tò mi. àmọ́ wọn náà nẹ́bí ò ṣe ṣé mo fẹ́ gba ọ̀nà tá nẹ́bí ò ṣe kí n tún máa lu jìbìtì bẹ̀ ni. ìyọnu ọlọ́run ìyọ́ fèsì wà ìyọnu ọlọ́run ni ìgbà nẹ́bí bá ti ṣèṣì lọ́yẹ kásẹ̀sì ọ̀dà sọ tẹ̀lé lómi lẹ́yìn ànẹ́bí. tí a bá níjọ́ àlùjá mà tá a lọ fẹ́ bá àlùjá náà sọ ẹ̀sìn rẹ̀ jọ tiẹ̀ tó ìbéèrè fẹ́ béèrè yẹn lágbára o níta ànábì ọba ṣe ọ̀sọ́rọ̀ mẹ́wò ànábì dájú dájú ni iwa ni masalasi ti ṣe ẹja padà síbi tá ànábì ń ṣe ẹja padà síbẹ̀ ẹni ọba sì rẹ́ẹ̀rí mi kó mu wá kò tí ẹ lé rí kò tí ẹ sí kò tí ẹ lé rí kò tí ẹ sí kí ni ntọ́wà lásọ salamu alaykum. naam ó ní ǹjẹ́ ẹwà abéjì ìjọba sínú àmú sáwọn tí wọn gbé gbóná ní gbé níbí yìí àbí ìjẹ ń ṣe náà wọn gbé níbí yìí ẹ mọ bí ẹyẹ mi náà bìí léèrè àjọ máa bira wa léèrè sẹkàjọ máa bira wa sẹkàjọ máa bira wa ọ̀dà èèbó ń bíbejì àbí òbí bejì ẹ lárúbá ń bejì àbí òbí bejì ará amẹ́ríkà ń bejì àbí òbí ṣe gbọ́dọ̀ wọ́n ń sẹ́wà ṣé wọ́n ń sẹ́wà yóò ẹ̀bọ yóò bá ní kí ni gbogbo ẹ̀jẹ̀ máa ẹni tí bá ń ṣẹ̀wà àbíjì ń ṣẹbọ Yorùbá ẹbọ kí mo ní ṣe kò sí ní jẹ́wà àbíjì inú Islam ẹbọ ni o kí ni mo gbé jẹ́ mọ́ à gbogbo àwọn yẹn ń bí ìbejì káàkiri ayé wọn ọ̀sẹ̀ wọ ìbejì ń yé kọ́dà kò sí ti ń jẹ́ mọ́ gbàbára fún ìbejì mọ́jọ wọn bọ̀ olójú jẹ́ ládùúgbò ẹlòmíọ́ láwọn ìbejì yìí kádàrà wọn ni kọ́ mọ́ gbàbára ìwọ náà gbé gbàbára wọ́n ń bà olójú jẹ́ wọ́n bà ọmọ rẹ ló kọjá ni ọlọ́run tó kún ọlọ́run ò náàlù nàrìsókò kún fa ìyá ahùn àwọn aláǹsá sì kì í fi yín àtàwọn ọmọ gbogbo láti ẹnà dẹ́ńtẹ́ wí pa àbẹ́jì wọn ìtàní ní kọ́ ti fọ̀rọ̀ ẹ̀ lọ́sẹ̀ ìtàní yóò ṣàyé ẹ̀ nígbà wọn bí bèjì wọn lọ yẹ sẹ́wò ní ẹbí sọ fún ọ wọn lọ yẹ sẹ́wò ní ẹbí ní wọn gbà bára fún wọn kúkú mọ̀ yẹ sẹ́wò kí wàhálà rẹ bí bèjì ọmọ tọ́jú ọ̀rá fúdù bí bá ń gbọ́dọ̀ kó lọ sí wọn gun ẹ lábẹ́rẹ́ wọn máa ta pọ́npọ́n báyìí ìbò lẹ́bí jọ̀jọ̀ náà tó jẹ́ ètí ìlà ẹ bẹ̀ kọjú tí ọ̀dọ̀ dáwọ́ lálẹ́gẹ́ jọ̀jọ̀ tó jẹ́ ètí ìlà gbogbo àwọn obìnrin tí nǹkan ọmọbìnrin wọn kéré kọ́mọ ò lè gbàgbẹ́ jáde kọ́mọ bá ti fẹ́ jáde ọmọ yóò kú kọ́mọ bá jáde ọmọ yóò kú wọ́n wà ní gbàgbé kú nígbà táwọn mẹ́rin kúndọ̀ tó dé táwọn ti wo sáyẹ̀sì bí àwọn ọmọ ò jáde nílé wọn ti àyẹ̀ wọn là wọn kò jáde ní abá rí pé ìdáhùn fẹ́ là wọn sọ pẹ́sẹ̀ wọn á sẹ́yìn gúrú àbí gúrú sábì gúrú à ẹ̀dá mi lóhùn sẹ́yìn gbọ́dọ̀ nìkan bá ti gú mọ́ kọ́ sábì gúrú ọ̀gá mọ́ ìdí tó fún tí wọn ọmọ pírẹsàn ṣe ló bí àbí gúrú nígbà wọn ti bẹ̀rẹ̀ sí tí àbí jẹ́ ń sọ pírẹsàn ṣe ń gbọ́ mọ́ ẹ ti kọ́ òkúrò àbí gúrú mọ́ ẹ ẹ̀ mọ́ tó gbé ẹ̀wà bíi jù náà gbogbo ọ̀gọ́ náà ni ojú ẹ̀ lànà ṣé ọmọ rẹ tó bí wọn sí ilé ìbò sí ń gbẹ bí wọn bá rà ṣé ẹ̀rọ ìjọba pé wọ́n ní ọmọ àṣẹwà kọ́lá kò ní bí ọlọ́run torí yọ̀ lọ́bi jẹ́ mo ló ti rẹ̀ yà. na ìbéèrè tí a béèrè nísìnyí tába tí wàá béèrè tí ṣe ìpàdé dànù wọ́n pé ọmọ yẹn wá wọ́n ṣe àdúrà fún wọ́n dà pé olóko sheik náà ni wọ́n sọ ọmọ náà so wọ́n ṣàdúrà fún ọmọ náà wọ́n dà pé oúnjẹ àkíkọ̀ yẹn náà ni wọ́n ti ń dọ́gbọ́n ajé ẹ̀jẹ̀ yẹn oníbẹ̀rẹ̀ ní ó ní tóbìnrin bá ń ṣe àdúrà yẹn tí bá ń kí o ó ní tí aṣọ ọ̀wá bó ẹsẹ̀ rẹ̀ àbí tí tíráùsà rẹ̀ bó ẹsẹ̀ rẹ̀ ó ní kí ni lẹ́yìn tí tíráùsà obìnrin gan lè wọ̀ tí yóò fi rẹ̀. ẹ̀yin lẹni fatiwa ẹ gbọ́ mi dáadáa mi ò ní tàn yín bẹ́ẹ̀ bá kírun tẹ́ ẹ̀ kọ́fà ẹsẹ̀ yín ẹ̀ lẹ́hùn bẹ́ẹ̀ bá kírun tẹ́ ẹ̀ kọ́fà yín kí mọ́lẹ́ ẹsẹ̀ yín mi ì sórí tó bá wo sọ tásọ yẹn bá balẹ̀ dáadáa tí ń wọlé nídìí ẹsẹ̀ débi pé tó bá ferí kanlẹ̀ ẹsẹ̀ rẹ oníṣẹ́gínní. onírúurú tásọ yẹn bá ti wọlé. ìwọ tásọ rẹ ọ̀wọ́lẹ̀ tó bá kírun ọgbọ́dọ̀ ṣẹ́gínní ọgbọ́dọ̀ wọ́n sọ̀tì rò. tó o bá kírun tó o wọ́n sọ̀tì rò nínú. òdodo mọ̀sọ̀kọ̀ tọ́lá àwọn ara àwọn áwòrán tí sẹ̀rí àníkàbò lẹ́sẹ̀ wà kọ́dà ọwọ́ àtọ́jú àwọn àfáàní òsì ń bẹ̀ àmẹ́sẹ̀ ṣẹ́gínní tí mo fi ọlọ́run ní bó bá ti lé lẹ̀ láǹkó àdágbára ń bẹ àdágbára ń bẹ àdágbára ń bẹ gbogbo yìí dẹ́ bá ń kíni gbọdọ̀ sọ́ọ̀sì tó o bá fi wọ sọ́ọ̀sì aṣọ rẹ gbọdọ̀ máa ṣe kí ni gbọdọ̀ gbọdọ̀ kọ́ bẹ̀ẹ̀ sẹ̀ bó ti yé nu. ọmọ náà ni wọ́n ti gbé dé yìí ẹ bá lè ṣe àdúrà fún ṣe. kí ni wọ́n gbọ́ bọ́ آمين اللهم بارك له آمين وبارك عليه آمين قال إني عبد الله آمين آتاني الكتاب آمين وجعلني نبيا آمين وجعلني مباركا آمين أينما آمين وأوصاني بالصلاة والزكاة آمين ما كنت حيا آمين وأرب والدتي آمين وجعلني جبارا شقيا آمين والسلام علي آمين يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى آمين أو في رساه آمين الله يشفيك آمين بسم الله أتيك آمين من كل شيء آمين من شر كل نفس آمين أو أين حاسد آمين أو سير ساهر آمين الله يشفيك آمين بسم الله أتيك آمين من كل شيء يؤذيك آمين شر كل نفس آمين أو أين حاسد آمين أو سير ساهر آمين الله يشفيك آمين قل أعوذ برب الفلق آمين من شر ما خلق آمين من شر غاسق إذا وقع آمين ومن شر دبابة آمين آمين بسم الله الرحمن الرحيم آمين أعوذ بالله آمين ملك الناس آمين إله الناس آمين من شر الوسواس الخناس آمين الذي يوسوس صدور الناس آمين من الجنة والناس آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين تسامح الله. Imran Musola Fanla aláwọ̀ àbá ńlá ó kọ tẹ́ ma pé ọlọ́wọ́ bá sílá fẹ́ sí ọlọ́wọ́ bá sílá fẹ́ sí ọlọ́wọ́ bá sílá fẹ́ sí salamu aleykum wa rahmatulah. kí ló kọ rẹ o. Imran àbá ńlá. kí ló kọ rẹ. àbá ńlá. náà kọ́tọ̀ ti fẹ́ de fẹ́ ṣe ń gbọ́n jẹ́ fún wa